aláṣepọ̀ àti ẹ̀bà ẹ pẹ̀lẹ́. ṣèbó mọ̀ pé oṣù sí ìlóyún ọkọ ṣe ìgbowó oṣù. ọkọ ẹ ò tí ì gbowó oṣù. ayé ọkùnrin ò ní dáa ọkùnrin. kí ló ṣẹlẹ̀. ọ̀rẹ́ mi bí lo jòkó sí tọkọ ẹ̀ pẹpẹ súùpù tó ń jẹ báyé níta ọkùnrin òun nìkan wá kọ obìnrin ló gbé lọ ó wá jókòó síbi tó jẹ báyé tèmi ta. ìwọ jókòó síbi ìwọ oúnjẹ pọ̀ má ti ọbẹ̀ ilá lásìpọ̀. ọ̀rẹ́ mi. ọkùnrin wọn ọlọ́run o. mi débẹ̀ ọ̀rẹ́ mi. ẹ ẹ débò. mi ò ní jà. ọ̀rẹ́ mi ò jà ògùn gbọ́ ìgbà tí màá jà mi jọ. ṣé lóòótọ́. tó tọ́ ni mí níjà mi lè mú ẹ lọ síbẹ̀ ọ̀rẹ́. mi lọ́dọ̀ ọ̀rẹ́ mi. ẹ̀rù ló bà mí. mi níjà ṣùgbọ́n jọ mú mi débẹ̀ wọ́ ọ̀rọ̀ mélòó mo fẹ́ sọ fún ẹ tí màá parọ́ ní gbogbo Èkó yìí pátápátá lọ sí Àkúrẹ́ lọ sí Èkìtì táṣọ lò pé méjì tó o bá gbọ́ táṣọ lò lẹ́nu ẹlòmíì counterfeit ni. bó ṣe wà yìí tí ìyàwó sílé. Ah, mi ò lórí this is the fact. mi ò parọ́ fún yìí. o ṣùọ́. i ṣùọ́. tó bá sì lè fẹ́ mi tó máa gbádùn mi. kí èsì máa wọ náà bóyá ni tí àlejò tí àlejò wà pọ̀ nìyẹn. of course kò ní ìdí pé kò ṣì máa wò ó. What's that? I kàn ti ẹ̀gbá ló kẹ wò. Mm-hmm. Ohun tí mo fẹ́ bá yín sọ náà ni pé kí ẹ gba Jésù sínú ayé yín gẹ́gẹ́ bí Olúwa àti Olùgbàlà yín. Kí ẹ bá lè bọ́ lọ́wọ́ ìjìyà àti ìbínú tí ń bọ̀ lórí ilẹ̀ ayé. Torí pé Jésù ń ó sì ń bọ̀ láti wá kọ́ àwọn ènìyàn lọ ẹnikẹ́ni tí ó bá sì ti ìgbà jésù gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà rẹ̀ ó dandan kó bọ́ sínú ìbínú àti ìjìyà tí ń bọ̀ yìí ṣùgbọ́n kí a bá lè yọ yín kúrò nínú ìbínú yìí òun gan náà ni mo ṣe mú ìròyìn ayọ̀ yìí tọ̀ yìí stop that one ṣé o fẹ́ sọ fún mi pé orí ẹ̀ pé báyìí jésù ẹ̀ tó gbà tó fi rí àgàgà yìí gbogbo jáde kó ẹ̀jọ́ ẹ̀ ara ẹ̀ o sì rìn káàkiri o disturb disturb here and there what do you mean. Yeah. Yes kí ló máa ń ṣe ẹ̀yin ó ṣíngòṣìngò náà nígbà tẹ́ bá ti jáde tẹ́ ti tà tẹ́ ti rà káàkiri tẹ́ ti wọnú igbó tẹ́ ti jáde padà ẹ̀ ṣe wàá lọ jọ́ìn àwọn ẹgbẹ́ bọ́nàgé ẹlẹ́yìn náà bọ́nàgé àwọn onítàwọn tó ti kú tiẹ̀ o bá mọ̀ kó fẹ́ gbé ìjọ rẹ̀ yóò kó kájọ kájọ bá ti. Yeah, yeah, yeah, yeah, yeah, walk out. Walk out, walk out. I'm telling you to go out. What a mess ẹ̀rí bó ṣe rí pálapàla bíi panla ìyá jẹ́ ká jọ jẹ jàre òní bó ṣe rí bíi panla. ó tẹ̀ sí múnú bí mi. wọ́n wí bẹ́ẹ̀ ọ̀sẹ̀ bẹ́ẹ̀ olórí ibùdó wọ́pọ̀ ni ò ní ṣoríire láyé ẹ̀ ẹ́ nígbà tó kúrò nílé láàárọ̀ yìí ó fún mi ní wọ̀nba ó kékeré pé kí n fi ṣe bẹ̀ lásìkò àti ẹ̀bà ó ní mò ń jẹ́ nílò wá gbóbìnrin wá sí ìbàdàn. gẹ̀ẹ́sì náà. bẹ́ẹ̀ kíkí ni kò ní dá fún yín kò ní dá fún ẹ bẹ́ẹ̀ kíkí nìyẹn ti rí wèrè yìí náà bó ṣe rí bí eégún ẹ ò gbọ́ pé mo bá ẹ sọ̀rọ̀ ni. ta ni ìyá ẹ. ó lọ ni. tí bá tí bá ti pọ́ lù. ewu. Ah, ah, ah ṣe bí wọ́n ṣe ni. madam yẹn madam ẹ fẹ́ sanu náà. madam madam ẹ tẹ kẹ́ yìí sí náà madam madam ẹ ní sùn. madam ẹ tẹ kẹ́ yìí sí náà madam ẹ tẹ kẹ́ yìí sí olórí burúkú ọkọ ni tí mo ní mo pè lọ́kọ torí bíi gálámọ̀ ìgbò yẹn. kí ló ṣẹlẹ̀. ó kúrò nílé láàárọ̀ yìí ó lóun ò ní owó dání o ó fún mi ní ìwọ̀nba owó kékeré oníkìkì sílẹ̀ láti àti ẹ̀bà pé ká jẹ́. ó ní mo ń jẹ níbi tí mo ti ń ta wóróbò lọ́rẹ́ mi wá sọ fún mi pé òun rí ní òtẹ́ pẹ̀lú ọmọge. ọmọge tó gbé wà lórí bíi wèrè yìí o. èwo nù. èyí tó wà láàrin wọn yìí. mo fẹ́ gbìjẹ. ìjọpọ̀ ẹni sùúrù ọ̀rẹ́ mi ẹnìkan ṣoṣo náà ni gbogbo yín fẹ́ náà bí. ìjà fẹ́ gbèjà wọn ni. Ah, à dúró dúró ẹ̀wọ̀n tán. ẹ máa kó sí yín lọ. irú ràn borùn ni torí ìta ni ní sùúrù ní sùúrù torí ìta ni ẹ̀kọ́ ọwọ́ ẹ sílẹ̀ o òun dojú mo fẹ́ dé alágbọ̀n mo lóun dojú tì mí ní sùúrù gbé kó ọwọ́ ẹ̀ fún mi jọ dojú tì mí sórí nǹkan tí mo kàn máa sọ fún ẹ wàá máa tẹ̀lé mi lọ lé nìsín irú àwọn èèwọ̀n sínú àwọn tí mo lè dúró kàdìjọ máa sọ àwọn ọ̀dà eléyìí dà ṣó ríru eléyìí á ti kú sí ọgbà ẹ̀wọ̀n kí ara ilé ẹ̀ mọ̀ pé wọn ò rí nílé tẹ̀lé mi káàbọ̀ ẹ fi wọ́n lẹ̀. ṣé kí bá pa ilé. ọkọ ẹ ni wọn pẹ̀lú ẹ lọ́rọ̀ kì í ṣe ìwà àti àwọn. ó kí n má pa ilé. orú àwọn èsì ẹ. ó kí n má pa. jẹ́ ká lọ. ọ̀rẹ́ mi jẹ́ nǹkan orí ẹ̀. nísùúrù tó ń sẹ́kẹ̀ lọ. wọ́n rí ọ̀rẹ́ mi. ìwọ nísùúrù ìwọ níwọ jẹ́ mi jẹ́ mi sílẹ̀ mi. mo ní kò tẹ̀lé mi. bẹ́ẹ̀ kò fẹ́ sílẹ̀ mi. ọmọ sórí ọ̀rọ̀ ọkọ ẹ wò mí ná ọ̀gẹ̀dẹ̀ ni ṣé o dẹ̀ rí ní abẹ́ ọ̀run yìí kò sóhun tuntun mọ́ mò ń bọ̀ dúró dè mí. tí ò dẹ̀ sí ohun tí mi fi tẹ ọkùnrin lọ́rùn. Ah! ó ọ̀rẹ́ mi ó yá dìde. mo ní kó o dìde kó o tẹ̀lé mi ilé ilé ẹ̀ dìde tẹ̀lé mi kalẹ̀ ó yá ó yá ó yá. gbọ́dọ̀ tún mú mi lọ báyìí. wò ó ṣé orí ọ̀rọ̀ yìí àrírú ẹ̀rí àfi ń dẹ́rù bara wa ni ó yá dìde kó o tẹ̀lé mi. ọ̀rẹ́ mi jókòó. Ah, ah. mo ní kó o jókòó kó o fi ọkàn rẹ balẹ̀. tí ẹ̀jẹ̀ jókòó jẹ oúnjẹ kí ọkàn ẹ̀ balẹ̀. ọ̀rẹ́ mi ṣọ̀rọ̀ oúnjẹ ló wà lára mi ni. <laughs> pẹ̀lú bí mo ṣe fẹ́ràn ọmọkùnrin yìí tó wo ìwọ ló fà á. bíi ti báwo. sórí nílé ayé yìí tí a wà lóde òní gan obìnrin ó pọ̀ jáǹtì rẹ̀rẹ̀ ju ọkùnrin lọ tí ọkùnrin kọ̀ọ̀kan tán bá ní ìyàwó mẹ́wàá mẹ́wàá sórí obìnrin tó sì máa lélẹ̀ gbogbo á sì dàbí ata lọ́jà ni ṣòdẹ̀ wá rí irú ẹ̀yin báyìí tí ẹ ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti ní ọkọ ẹ̀yin lẹ wá lọ wá okùn tó yí tó dẹ̀ le dáadáa ẹ wá so mọ́kọ yín dìí wàá wá tún so mọ́ igi bẹ́ẹ̀dì ẹ̀ torí sórí àwọn ọmọbìnrin tí mo ní ó pọ̀ síta tó o bá lè so àwọn wá wá okùn tiwọn wọ́n á so mọ́ta ni nígbà tó o má dẹ̀ fẹ́ gbìyànjú láti wálé wọ́n á bẹ̀rẹ̀ sí í fà á padà sọ́dọ̀ wọn. ọ̀rẹ́ mi ṣé èèyàn lè fi okùn kéèyàn fi di ènìyàn mọ́ igi bẹ́ẹ̀dì láì ṣe màálù. òròmọdìyẹ ni ẹ́. Eh? o mà ṣá okùn ló máa fi so mọ́lẹ̀ kò ju bẹ́ẹ̀ yẹn lọ ṣé kí a bá ẹ so mọ́lẹ̀. ẹ bá mi so bó ṣokùn mẹ́wàá ni mo ṣe tán láti kó sílẹ̀ kó bá mi so ah mo gba ọ̀rẹ́ mi ṣé wàá bá mi so. bẹ́ẹ̀ a ṣáà ṣe é so. fìyókù lẹ̀ fún mi sẹ́ẹ̀. kò ní jáde máa rọra o tába ti fún gbọ́lọ́gbọ́gbọ́ o tába ti fún gbàlógbàgbà o arọ àtàbúké nípa ọ̀rọ̀ àṣà òkè dà àṣà ògùnmọ̀ báyìí níṣẹ́ láwùjọ ẹ̀fọ́ àṣà ìjímèrè níṣẹ́ láwùjọ ẹranko ohun tí mo bá ṣe ń bílẹ̀ ní o tààrọ̀ òwúrọ̀ mọ́ gbajúmọ̀ bàbá ibi tá à ń lọ ládé yìí o gbogbo iṣẹ́ tó ń rán sí mi ni mo rí o tí òun bá ṣe ọlá rẹ̀ iṣẹ́ tí mo fẹ́ ṣe mi ò ní ṣe fọ̀rẹ́ rẹ o. ah bàbá kí ló dé. ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí mò ń ṣiṣẹ́ yìí fún wọn ń tọ́jú ọkọ wọn àti jẹ àti mú ọkọ wọn àwọn ni ó máa gbọ́. bàbá ṣé ẹ rí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà. gbajúmọ̀ ó dá ọ lójú. máa tọ́jú ẹ̀ bàbá. arábìnrin iṣẹ́ tí mo fẹ́ ṣe mi ò ní ṣe fọ̀rẹ́ rẹ o. ah bàbá kí ló dé. ọ̀pọ̀lọpọ̀ gbogbo àwọn tí mò ń ṣiṣẹ́ yìí fún wọn ń tọ́jú ọkọ wọn àti jẹ àti mu ọkọ àwọn ni ó máa gbọ́. bàbá ṣé ẹ rí ọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni mo fọwọ́ ẹ̀ sọ̀yà. gbajúmọ̀ ó dá ọ lójú. arábìnrin iṣẹ́ tí mo fẹ́ ṣe fún ọ n ó ṣe fún ọ torí àǹfààní adìyẹ ni aláǹgbá fi mú mi àdàgbà tí mo bá ti ṣe iṣẹ́ fún ọ ìwọ ló máa gbọ́ bùkátà ọkọ rẹ gbogbo adé orí ọkọ rẹ á gbà fún ọ ìwọ ló wàá jẹ ọkọ báyìí ọkọ rẹ yóò jẹ ìyàwó. ọ̀rẹ́ mi ṣé n tájọ sọ nìyí ni ṣé bó ní ká tó mọ́lẹ̀ ni ògbọ́n tí bàbá wí èmi màmá gbọ́ bùkátà ọkọ mi iṣẹ́ wo mo ní ti fẹ́ mọ́ fi ṣe yún un. bàbá hmm, nǹkan tí mo fẹ́ kẹ́ ṣe nísìnyí irú iṣẹ́ tẹ́ ẹ ṣe fún mi tí mo fi di gbajúmọ̀ láàrin ìlú irú ẹ̀ ní kẹ́ bá mi ṣe fún ọ̀rẹ́ mi. ẹ ṣó o mọ̀ pé o lọ́kọ mọ́ǹtì ẹ ọ̀rẹ́ rẹ lọ́kọ àfi tó bá ti máa gbà kóun dẹṣin. ń gbọ́ ṣé wàá lè sọ́ra ẹ̀dẹ́sìn. ẹṣin ẹṣin bíi ti bò ó. kí ni bàbá gbogbo ẹ̀ láṣẹ. ẹ tí mo bá ti ṣe fún ọ ẹ tí ń wá tọ̀ ń bọ̀ lómi agbọ̀njò ẹ máa rọ wá ni ṣùgbọ́n o ọ̀kẹ́ àìmọye ọkùnrin ni ó máa wá ọ lójúmọ́ èèwọ̀ kan ló wá wà ń bẹ o ọkùnrin tó bá ti wá sọ́dọ̀ rẹ lẹ́ẹ̀kínní tó bá ti bọ́ ọ ní àṣepọ̀ ẹ̀ẹ̀kejì ẹ̀ẹ̀kẹta ó tó o gbúdọ̀ gba ẹ̀ẹ̀kẹrin fún wọn mọ́ tó bá ti bẹ́ẹ̀ ṣe pọ̀ lẹ́ẹ̀kẹrin gbogbo nǹkan gbogbo tó o bá ti ní yóò da tiẹ̀ orí burúkú tiẹ̀ yóò tẹ̀lé ọ tún lọ wẹ́ lòmíì lọ́tún lọ́sì ni ó máa wá gbajúmọ̀ arábìnrin oúnjẹ tá a fún ọkọ rẹ jẹ mm. òun la fẹ́ gbà lọ́wọ́ àwọn ayé yìí o ẹ̀yin ayé o tí a bá ti pe òkú ní pópó alàyè ní dáhùn etí wèrè ní tèkúté ilé o ẹ̀yin ìyá mi òṣòro mi nìgà ẹ dá mi lóhùn o ẹ má ṣe jọ́ kójú tì o àkàrà ayé mo wá gbà lọ́wọ́ yín o gbà kí mi gbà lórúkọ tí à ń pa lára gbà kí mi gbà lórúkọ tí à ń pa àwọn ajérò ẹ̀yin ayé o <laughs> ẹ ṣeun o ẹ jẹ́ kójú tì o ẹ ṣeun o arábìnrin bọ́sìn ó wàá gbà báyìí o èyí tá a bá ti fọ́gbọ́ lọ gbọ́gbọ́ èyí tá a bá ti fọ́gbà ló gbàgbà bọ̀bọ̀ làgùtàn wò gọ́gọ́ ló kọ àwọn ayé o tí a bá ti fún okọ̀ ọkọ̀ rẹ tiẹ̀ ti ń jẹ́. ìṣọ̀lá ni bàbá. tí a bá ti fún ìṣọ̀lá ní oúnjẹ àwọn ayé yìí jẹ gọ́gọ́ ni kó máa tẹ̀lé ìyàwó rẹ o. àṣẹ. ìṣọ̀lá o ẹ̀kínní ni mo pè ọ́ o etí wèrè báyìí ní tèkútẹ́ ilé o tí a bá ti po òkú ní pópó alàyè ní dáhùn o mo ti pè ẹ́ lẹ́ẹ̀kínní tí bá ti pè ẹ́ lẹ́ẹ̀kejì tí bá ti pè ẹ́ lẹ́ẹ̀kẹta kó máa jẹ́ mi ìṣọ̀lá o mo ti pè ẹ́ lẹ́ẹ̀kejì ẹlẹ́ẹ̀kẹta rèé o ìṣọ̀lá o. ó yá ó máa kú máa kú máa kú jẹ máa kú jẹ máa kú jẹ máa fún jẹ báwọn. báyìí o nígbà tá a bá ti wá délé wọn wà fún ọ ní kinní kan eléyìí ló máa fi dín ẹran fún wọn ṣùgbọ́n o má gbàgbé èèwọ̀ o hmm. má gbàgbé èèwọ̀ tí mo wí fún ọ o. ó bàbá. gbajúmọ̀. bàbá ẹ ṣeun o. à ń dúpẹ́ ara ẹni o. Ah, ah, ẹ ṣeun bàbá ẹ ṣeun o. ọ̀rẹ́ mi ó ṣe o. ó kó àgbálẹ̀ ń ẹ mama ẹ̀gbọ́n ti sọ fún ẹ ẹ bá ti ń bọ̀ ní ọ̀la màá fún ọ ṣé mi sọ fún ẹ pé mo contract kan. ok contract yẹn. bẹ́ẹ̀ two million ah <laughs> two million naira. two million naira ah. so ẹ check tí wọ́n fún mi so bá ti gba one point five fún màá mú àfún ní ọ̀la so fọkàn balẹ̀ ìbí màá gbowó ọ̀wọ́n náà. wá sílé mi. Ah, wàá mú ètò tí ẹ lọ́rùn sódìgbọ́ wọn àgbà. dúró dúró dúró inú mi dùn sí o ṣé tó bá ti gba owó yẹn wá báyìí ẹ àwa gbé wá sí ìbàyí a one point five million naira bẹ́ẹ̀. <laughs> èmo sọ fún ọ. ó ti dùn fún ẹ. <laughs> so máa fún ẹ ó ṣe o ó dàbọ̀ lọ́la àbí. one point five million naira. one point five million naira ah ó dẹ̀ dìgbà mẹ́ta tókùnrin ti wá síbí bàbá dẹ̀ ti pa láṣẹ fún mi pé kí n má gbà wọ́n láàyè ìgbà kẹrin mẹ́ta ẹ̀ lélẹ̀ tó yẹ kí n lè lọ kí ló ṣe olórí ike yìí látijọ́ yìí tí ò lè mú adúrú owó tó tó báyìí wá one point five million naira ṣé màá wá lè pẹ̀lú ẹ̀ ní. ṣòro ọkùnrin tó ń jáde lọ yẹn Mr Johnson lórúkọ ẹ̀ lọ́múwèé tó máa ń kọrúkọ àwọn tí ò gbúdọ̀ wá sílé mi lẹ́lẹ́kẹrin kó kọrúkọ ẹ̀ sí kíá ṣùgbọ́n tó bá lè tó bá tó bá wá tó sílẹ̀kùn fún lẹ́lẹ́kẹrin wò ó ìwọ ló máa forí fa bẹ́ẹ̀ ni iṣẹ́ dẹ̀ bọ́ lọ́wọ́ ẹ̀ nìyẹn kọ́kíá Johnson Johnson lórúkọ ẹ̀ ṣó ti gbọ́. tẹ́ tún ti ń lọ yìí. kí ló dé. ṣé ẹ̀ tún ní jẹun ni. àwọ̀ tì. Ah, ẹ wo alátòṣù mẹ́ta tẹ́ ẹ̀ ti jẹun lé kí ló dé ṣé mo ṣẹ̀yìn ni ṣé mo ṣẹ̀yìn ni ó ti o tẹ́ ẹ̀ bá ti jẹun lé ni ẹ̀ jáde. àní mo ń bọ̀ mo. àyín ah, tó lọ ọkú ẹwẹ ẹwà wọ bọdà yín o tún ti lọ sí kò tún fẹ́ jẹun o kí ló dé kí ni mo ṣe fún yín gan ẹ alẹ́ máa jẹun lẹ́yìn iṣẹ́ alẹ́ máa jẹun ọkú ẹ̀ ní kẹwàá wọ bọdà yín milhões é fẹ́ jáde ni. ó ti wọ́n wà lé. àṣé wà lé báyìí. wọ́n wà lé. ká nìyẹn ẹ wọlé ah mr adisa. mama. Ah! ó ti wá mẹ́ta. orí ló máa kọrùn tí ah! ò ní pa mí báyìí ọmọbìnrin. ẹ fìyẹn lẹ̀. Ah, ẹ pẹ̀lẹ́ ló ṣe ń tẹ̀mí hẹlẹhẹlẹ bí ẹni tọ́lọ́pàá ṣe ẹ̀túlẹ̀. ohun tó ṣẹlẹ̀ ju tọ̀rọ̀ ọlọ́pàá jókòó. ẹ ti dé kí ló ṣẹlẹ̀. ìyá ẹ̀ máa ní hmm. bí mo ti lọ báńkì tí mo lọ gba owó oṣù mi pé kí n kàn wálé kí n change aṣọ ló fẹ́ mú mi mọ́lẹ̀ ó ti ṣoúnjẹ sílẹ̀ pé kí n wá jẹun mo dẹ̀ ń pé tí n bá jẹ oúnjẹ yẹn àjàǹbá máa ṣòwò yìí gẹ́gẹ́ bí ìlérí tí mo ṣe pé mi ò ní yọ kọ́bọ̀ náà kó tó di pé mo mọ̀ mo wá ah, mo bẹ́ mo bẹ́ mo bẹ́ jáde kúrò lẹ́nu <laughs> ò nìyẹn. ṣé ẹ yọ ń bẹ̀ báyìí. ah so o gbà mí gbọ́ ògùn gbọ́ láká yí ọ̀sẹ̀ mọ́lẹ̀. Sorry láti wá nǹkan kan tó ń jẹ. ibi ń pa yín. ibi ń pa mí. ẹ jẹun. kí ló. màmá. ló bá ní bí oúnjẹ sí orí tébù fún mr àdìsá kan jẹ ẹran ọgbẹ ẹ ṣóṣìkò kó o fi sínú ẹ sáré ẹ pẹ̀lẹ́. ṣé ọbẹ̀ ìgúsí ni. ẹ wò mr àdìsá ẹ̀yin lẹ fà á o. bí báwo. tẹ́ ẹ̀ ń sọ pé ẹ lọ lé ẹ lọ pààrọ̀ aṣọ tóbìnrin dẹ̀ fẹ́ mú yín mọ́lẹ̀ tó bá wá mú yín mọ́lẹ̀ tẹ́ ẹ̀ rí owó ìgbédébí kí ló fẹ́ ṣẹlẹ̀. mi ò ní gbà o. ẹ wo lọ́jọ́ mi tẹ́ bá ti lọ sí bank tẹ́ lọ gba owó oṣù yín ilé mi ni kẹ́ máa gbé bọ̀ kẹ́ máa yálé o. ó dẹ̀ rí yẹn sọ. má jẹ́ ká ṣìṣe bẹ́ẹ̀ yẹn ṣe yín mọ́. ọ̀nà wáyé mọ́. kan máa wòyàn sá <laughs> ẹ dìde kẹ́tẹ̀lé mi jàre. kí ló fi máa ń sọ bẹ́ẹ̀ tiẹ̀ yìí ná. mama bó lè jẹ́ pé epo ní mọ́tò mi ó ti fẹ́ẹ̀ tán bọ̀dì torí ti ìpinnu tí mo ṣe wípé tí n bá ti ń gba owó oṣù yẹn pé kọ́bọ̀ mi ò ní yọnu ẹ̀ kò jẹ́ kí n lè yára lé epo ra nǹkan kan sínú mọ́tò mi gbà mú bọ̀ torí náà ó tẹ̀ ìjówó five litres kẹ́ fún mi gbà máa dọ́fíìsì lọ́la màá rówó yá tí màá fi rọpò sínú mọ́tò mi. bí èlò ni báyìí. Hmm, five litres is eh, one hundred and ten naira. tí bá fi fún yín two hundred naira ńkọ́. ha màá. Um, nǹkan tí mo láìkẹ́ sí nìyẹn. mr àtìsátúndé nìyẹn ẹ ṣàfẹ́ gbà nínú owó yìí. Hmm. Ah, fún petrol nìkan ni ká ní pé ó lè débi dọ́fíìsì lọ́la ni ìbá máa gbà kọ́bọ̀ náà ẹ̀. ṣe gan-an ah, madam mo máa láìkí ẹ kò léun. ẹ káàmù kí ló ṣe yín tójú yín fi korò kí ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ sọ fún mi. ẹ wo madam tí mo bá ṣiṣẹ́ yìí ọ̀rọ̀ ẹ ti sún mi ó dàbí ẹni pé màá fi iṣẹ́ yẹn lẹ̀. kí ló ṣẹlẹ̀ náà. ẹyin náà kíyèsí gbogbo bó ṣe ń hùwà ni gẹ́gẹ́ bí mo ṣe máa ń ṣàlàyé fún yín ọ̀tọ̀ lọkùnrin tó máa gbélé ní ọ̀tọ̀ onítọ̀lá wọ́n kàn ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ nígbà pààrọ̀ aṣọ then onírúurú oògùn gan ni wọ́n ti ẹ̀ ń ṣe káàkiri wọ́n dẹ̀ ti gbìyànjú gbogbo ipá ti tèmi pé kí n lè wàásù fún wọn báyìí wọ́n lè ní ìyí lọ́kàn padà ọkàn ṣùgbọ́n bí ẹni pé mi ò ṣiṣẹ́ rárá lórí ẹ wò ó ti sún mi. ẹ ṣáà ti wàásù fún tiwa ni pé ká wàásù iṣẹ́ tiwa nìyẹn náà nígbà tẹ́ ti wàásù fún ó ti ó wù ú lọ́kàn ara ẹ̀ láti yan ikú ẹni tó bá ti lè yan ikú á yan ikú ẹni tó bá dẹ̀ ti yan ìyè ó yan ìyè nìyẹn ẹni tó bá fẹ́ lọ ọ̀run àpáàdé yóò lọ tiwa ni pé ká ti wàásùn. bíà ọ̀rọ̀ orí báyìí o a mọ̀ pé bíbélì jẹ́ kí ó wá pé ìrẹ́pọ̀ kí ló wà láàrin òkùnkùn àti ìmọ́lẹ̀ ẹ wo nípa orí ọ̀fẹ́ tí a ní ohun tí a jẹ́ kí ni ká ti gbọ́ pé a ní ohunkóhun ṣe pẹ̀lú irúfẹ́ arábìnrin yẹn kó dẹ̀ sì máa gbé ayé Jésíbẹ́ẹ̀ síbẹ̀ ó máa sàn kí n kúkú fiṣẹ́ yẹn lẹ̀. ẹ dúró ẹ má fiṣẹ́ lẹ̀ o ẹ jẹ́ ká wo gbogbo àwọn tá a jọ ń ṣe dráìvà ni wọn mi ò rí sí pé ẹ̀ ń fiṣẹ́ lẹ̀ o at least ó ṣà ń sanwó oṣù yín gbogbo ẹ̀tọ́ tó yẹ kó fún yín ló ń fún yín ẹ jẹ́ ká máa ṣiṣẹ́ wa lọ́nà àti bí tiwa ní ká ti wàásù a sì ti wàásù kí la tún fẹ́ ṣe sí mi ò rí sí pé kẹrì ẹkúṣẹ́ o. ah ẹ káwọn ma. ẹkúṣẹ́. yes ẹ jọ àwọn ọ̀gá la fẹ́ rí. wọ́n wà round ṣé ò sí. kò sí nǹkan kan mo fẹ́ rí wọn. ok mo mọ̀. sa àwọn madam kan wà ń ta àwọn náà mrs gbajúmọ̀ sọ pé wọ́n fẹ́ rí yín. mi ò fẹ́ ríyàn kankan mo busy mo ń wá kankan mi ì fẹ́ ríyàn. wọ́n busy wọ́n náà ò fẹ́ ríyàn kan sí ah, ó dẹ̀ ṣe pàtàkì gan ẹjọ́ ẹ jẹ́ kí n rí wọn. instruction tí wọ́n fún mi ni wọ́n táwọn tiẹ̀ wọ́n sọ pé àwọn fẹ́ rí wọn. bó tiẹ̀ jẹ́ ṣẹ́jú kan ẹ jẹ́ kí n rí wọn. sa madam yẹn wà wọ́rí gan ni ó necessary káwọn rí yín. a ní mi ò fẹ́ ríyàn kankan lẹ́yìn mo bí sí pẹ̀lú kí n ṣe. Mr. Ajayi ṣé mo ti sọ fún yín pé wọ́n ní àwọn ò tí ì fẹ́ ríyàn. ẹ má bínú sí i lóòótọ́ ló ní kí n má wọlé. alọ́malọ́malọ́malọ́ ń tiẹ̀ ẹ pẹ̀lẹ́ màdá. ojú yín dẹ̀ lé kókókó bẹ́ẹ̀ ni. iṣẹ́ kan ni mò ń ṣe lọ́wọ́ sómi ìdẹ̀ fẹ́ kó dà mí láàmú lórí ẹ̀ ẹ pẹ̀lẹ́. ojú tẹ ẹ mọ̀ rí ni ẹ jẹ́ kójú yín wálẹ̀. ẹ pẹ̀lẹ́ mà mi ò rójú yìí rí o. ojú ẹ wojú yẹn dáadáa madam gbajúmọ̀ ni. Ah, ah madam gbajúmọ̀ ó dá ó ti yé mi mo ti rántí nípa iṣẹ́ bẹ́ẹ̀ pé mú quotation àbí. bẹ́ẹ̀ni àti mọ nǹkan tí mo bá wá náà ni. ṣùgbọ́n madam owó yìnyẹn ti pọ̀ jù two point three ló wà ń bẹ̀ adẹ̀jẹ́ tó fẹ́ ṣiṣẹ́ ẹni one point eight. mr ajay ẹ fojú rẹ wò mí ojú rẹ la fi ń wowó two point three yẹn gan ló máa tó ṣiṣẹ́ yẹn. ṣé pé ló máa tó. bẹ́ẹ̀ni ṣé ní nǹkan tí mò ń wá tó mọ̀ yẹn fi ń dà mí láàmú orúkọ ẹnìkan ni mo ti kọ chẹ́ẹ̀kì yẹn fún òun ah. gan mo fẹ́ fún ṣùgbọ́n mi ò lórúkọ ń tọ̀ mí yẹn orúkọ ẹ̀ mò ń wá títí ẹ̀dẹ̀ àmọ̀ rìn máa kọ́ fún yín seven hundred thousand ló wà lórí chẹ́ẹ̀kì yẹn ẹ lọ́ọ́ fi yẹn bẹ̀rẹ̀ iṣẹ́ ṣùgbọ́n kí ni orúkọ yín. madam gbélé gbajúmọ̀ ni. ẹ máa ṣe omi sáàjà yìí ẹ ṣe gan ni. ẹ wò ẹ kú ìdíje ẹ ṣe gan sókè bá a ṣiṣẹ́ yẹn dáadáa ṣe gbọ́. ẹ fìyẹn lẹ̀ fún mi a tún máa débí ẹ ṣeun ẹ rọra ẹ ṣe gan ẹ pẹ̀lẹ́ mà ó dàbọ̀ ó dàbọ̀ ó dìbà kan náà ẹ ṣeun. pẹ̀lẹ́. èmi nìyẹn. táwọn ọmọ yẹn bá ti dé láti iléèwé ẹ kàn kó wọ sí ọ̀dọ̀ yín mo fẹ́ sùn ìfẹ́ kan pariwo sí mi létí ṣé ẹ ti jẹun. ah mo ti jẹun mo ti wẹ̀ gan. mo ní kẹ́ ẹ yé ìwà bíi ṣùgbọ́n mù ẹ ẹ wo bẹ́ ṣe wọṣọ tí mo gbó síkílẹ̀tì aṣọ ó mẹ ẹ kì í mọ fashion. ẹ ṣé mi ò mọ̀ ni. tẹ́ bá mi sọ fún ọmọkùnrin tó ń fún àwọn ajá yẹn lóúnjẹ kó lọ fún wọn lóúnjẹ ìfẹ́ kan pariwo sí mi létí rárá màá fúnra mi lọ fún àwọn ajá wọn. tẹ́ ẹ bá tọ́jú àwọn ẹ̀ tán bá pariwo pẹ́kẹ́ màá pa ikú méje fún yín. kò wá ń tóbi sọ́kọ ẹ lọ́rùn. mi ìran yóò ń ṣe ẹ̀. ó bàjẹ́ ṣá ó wà pa o. wọlé. wá tó yọ ni. ó wà. wọlé. <laughs> Oh. Ah, ah, ojú ẹ̀ ń dán <laughs> jọjọ kó tó tutù mo bọ̀. kí ló dé tó ò tilẹ̀ kọ́. àmì ìfẹ́ fún ah, ọmọ yẹn wá pariwo síbi létí ọ̀rọ̀ yẹn dùn mọ́ mi o kí ló ló wà bá mi sọ ọ̀ jẹ́ kí n rí gbọ́. <coughs> bàbá alágídí ìyá ẹ̀ mà ni Mr. Ajayi tí mo ní kó fún mi iṣẹ́ tó yarí láti ẹjọ́ ẹ̀ bí mo ṣe tọ̀ bàbá lọ nìyẹn o ìgbà tí mo máa dọ̀hún ni ní má rù òun lóògùn ẹrù ẹni tó bá rù ọrùn àwọn hmm. bàbá ní kí n máa lọ pé kó má rí mi ni nígbà tí mo dẹ̀ débẹ̀ lóòótọ́ ọ̀rẹ́ mi <laughs> bó ṣe ń rí mi o ó mú báírò ni ó ti fún mi ṣe. Hmm? bẹ́ẹ̀ ni mo sọ fún ọ. mi. kódà ó tún fún mi ní ṣẹ́ẹ̀kì seven hundred thousand naira kí n fi bẹ̀rẹ̀ iṣẹ́ òun ní. wáò ọmọ yóò lé hmm. ọ̀rẹ́ mi ìjọ èmi náà fẹ́ jọ ẹ̀ túpọ̀ náà mí eléyìí túpọ̀. sórí ọ̀pẹ tírú àwa ẹ̀ bá kọ̀tì nílẹ̀ ẹyẹ oko la jẹ. Hmm. ọ̀rẹ́ mi a máa wẹ̀ o. ṣé nígboro àbí ní wẹ́ẹ̀sì lẹ́ka kúkú máa wẹ̀ báyìí. wọ́n ẹ̀ wọ́n ẹ̀ wá. Ah! ọlọ́pàá ọ̀run amúnimábọ̀. àyìnbóòtù ẹrù jẹjẹ ẹkùn alágbára lórí gbogbo ọmọ adarí oorun ẹ̀yin méjèèjì lónìí ni ọjọ́ kú yín dé mọdé lọdọmọ yẹn. ṣàánú wa jọ torí ọlọ wọ. bẹ́ẹ̀ lọ́jọ́ èmi kú kì í gbẹ̀bẹ̀ lọ́jọ́ tí mo bá dé mo dé láti mú ẹni tí mo fẹ́ mú lọ ni. ikú jọ torí ọlọ́run mo ṣe tún lémi ṣe ni mo ṣe kú ni jọjẹ gbé bẹ́ẹ̀ torí ọlọ́run má pa wá. bẹ́ẹ̀ sọ èmi kò rẹ́nikẹ́ni iṣẹ́ bá kókò bá tó ó tó náà nìyẹn. àìlóyún mi bá bí mo rántí ọjọ́ àti ìrọ̀nù o àìlóyún mi bá bí mo rántí ọjọ́ àti ìrọ̀rùn àkèmí nìkan èmi nìkan nísàárè gbogbo ẹbí arẹlẹ àkúwọ́ nìkan ìwọ nìkan nísàárè àwọn ọ̀rẹ́ arẹlẹ ẹ̀rù ń yọ mí bá bí mo rántí ọjọ́ àti ìrọ̀rùn onígbígbó. Eh! ní ọjọ́ kan báyìí bẹ́ẹ̀ ni kó a wọlé dé wẹ́rẹ́ tá a sì mú méjèèjì láì rò tẹ́lẹ̀ ohun gbogbo tí ẹ gbójúlé ní ìgbà ìsinsìnyí ohun gbogbo tí ẹ dìmọ́wọ́ tí ẹ wà mọ́ gbogbo ẹ̀ pátápátá lọ́wọ́ fi sílẹ̀ nígbà tí ọlọ́jọ́ bá dé ẹ jẹ́ kí n sọ fún yín ohun gbogbo tí ènìyàn lè jẹ́ bó kí ó lókìkí tó bíbélì wípé ẹ̀ẹ̀kan ṣoṣo la yọ̀ǹda fún ènìyàn láti kú láì ìdájọ́ ni ó kọ̀ ẹgbẹ́ o kí ẹ sì mọ̀ ọ̀rọ̀ ikú gbogbo ènìyàn pátápátá ni ó kọ̀ olówó yóò kú ẹni tí kò lówó yóò kú alágbára yóò kú bẹ́ẹ̀ sì ni ọ̀lẹ yóò kú gbajúmọ̀ yóò kú ẹni tí kò tilẹ̀ mẹ́nikẹ́ni pátápátá yóò kú pẹ̀lú lọ́jọ́ tí ikú bá dé bó ṣe wọlé wẹ́rẹ́ yìí kí lẹ́ ó ti wí lọ́jọ́ náà. Richard dírẹ́fà mi ó fẹ́ pa mí. mi ò fẹ́ pa yín àmọ́ mo fẹ́ kí ẹ ní Jésù sínú ayé yín gẹ́gẹ́ bí olúwa àti olùgbàlà yín ni. nítorí láti wàásù ìrere sí mi àbí ló wá fi dẹ́rù bà mí wá fi kú dẹ́rù bà mí nulẹ̀ ikú ló máa pa ìyá ẹ̀ tá pa bàbá ẹ̀ tá pa gbogbo ilé yín nu wọ́n nílé lọ kíá kó lọ pẹ́ rẹ síta kó kúrò lẹ́nu. wọ́n mú kọ́ lọ yìí ọ̀rẹ́ pa mí ni. màá kúrò. ọ̀rẹ́ mi owó mi rọ ni. wo o bá tẹ fi Richard. ẹ ṣùgbọ́n ẹ gbọ́ mi o wípé ọlọ́run alààyè ló fi sí mi nínú láti wàásù ọ̀rọ̀ yìí sí yín lẹ́ẹ̀kan yìí sí bẹ́ẹ̀ bá wá kọ̀ láti gbọ́ á jẹ́ pé ọrùn mímọ́ bẹ́ẹ̀ sì ni ẹbí kankan kò sí ní ọrùn mímọ́ torí ọlọ́run kì í parun láti pé kọ́kọ́ kìlọ̀ ọjọ́ ọjọ́ kan ṣoṣo báyìí nìkú àwọlé wẹ́rẹ́ tá a mú yín. lọ́pọ̀lọpọ̀ Richard jókòó. Ashima. Ṣoore, látọjọ́ tí mo ti dé ilé ayé yìí ni mo ti ń gbọ́ nípa ikú ṣùgbọ́n kò ká mi lára bí irú èyí tí mo fi ojú ara mi rí ṣe ló dàbí ẹni pé lóòótọ́ ni. Pe, ikú yẹn ti dé tó dẹ̀ fẹ́ mú mi ọ̀rọ̀ ẹ ó gún mi dé inú ọkàn mi ni Richard kí ni mo wá lè ṣe báyìí. Hmm. esma ní òtítọ́ ikú ti sọra ẹ̀ di ẹrù jẹjẹ àti ọmọdé àti àgbà àti ẹni tí ó lówó àti tí kò ní gbogbo ènìyàn pátápátá ti bẹ̀rù ikú kódà ju ẹlẹ́dàá wọn lọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà màá máa fi ọ̀pọ̀lọpọ̀ rẹ́rìn-ín tí wọ́n bá ń fi ọwọ́ gbáyà wípé kò sí èèyàn bí àwọn wọ́n ti torí ohun tí wọ́n gbẹ́kẹ̀lé ní ìsinsìnyí tàbí ohun tó ń bẹ ní ọwọ́ wọn wọ́n ti gbàgbé pé gbogbo nǹkan wọ̀nyí asán nínú asán ni gbogbo rẹ̀ ẹ gbọ́ ta ni ènìyàn gan-an tó lè gbéra rẹ̀ ga ju ẹlẹ́dàá rẹ̀ lọ. Hmm. ọba kan wà tó jẹ ní ìlú ayé là ń gbé ní ìgbà kan ẹrù òbodò sì ni orúkọ ọba yìí ṣẹ́rí ọba tí mò ń sọ yìí ó lówó ó lóògùn ó lókìkí kódà alágbára ọba ni. ọba o ọba lọ́sẹ̀ ọba kílẹ̀ fọ́ ọba pé. ọba o ọba. fún ọ mo gbóṣù bàbà fún ọ kábíyèsí máa jayé rẹ lọ ọmọ ọbẹ ọbẹ ní ìbẹṣu àtẹlẹsẹ àti ìbẹnà olórí bí ara ògúnrégé bí ẹ̀ńlẹ́bẹ̀wọ̀n ẹ̀ńlẹ́láàfin gbogbo olóyè wọn mọ̀ kí yín mo kì yín o kábíyèsí kádìó pẹ́ lórí káṣí ó pẹ́ lẹ́nu ọba o, ọba aláṣẹ ọba òkìlẹ̀ ń fọ ọba pènà. ọba ò ọba aláṣẹ ọba. òkìlẹ̀ ń fọ ọba pènà. ọba ò ọba aláṣẹ ọba. púpọ̀ la gbé sórí àlééfà yín o àbí bẹ́ẹ̀ kọ́ àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí ọdún márùn-ún gbáko o lẹ́lò lórí ipò bàbá yín àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí ọba tó bá pẹ́ lórí oyè tó ṣe tó dáa ìlú ò gbàgbé o. bẹ́ẹ̀ èyí tó bá tún ṣe ń tọ́jà pẹ̀lú ìlú òní gbàgbé ọdún márùn-ún péré òun náà lẹ́ẹ̀fi lo ipò bàbá yín yó àbí bẹ́ẹ̀ kọ́ kábíyèsí o. ẹ̀yin ìlú kábíyèsí o àgbájọ ọwọ́ báyìí là fi sọ̀yà èrò ní pọ̀ lọ́jà ká má má fín. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ sì ni bílù gángan bá wọ̀lú àtẹ̀wé àtàgbà níjó ẹ ṣe gbogbo òlu mo dúpẹ́ ẹ kú ọ̀rọ̀ mi ilẹ̀kùn ààfin mi sílẹ̀ lóru láàárọ̀ lọ́sàn-án ẹ mú ẹ̀dùn ọkàn yín wá kájọ ṣe àjèjì ẹwọ́kọ̀ ògbógbá dórí ẹ ṣe ìlú ẹ ọ̀rọ̀ mi o ọlọ́run ò ní jẹ́ ìjọra mi lójú o. àṣẹ àṣẹ kábíyèsí ọmọ òun á bá lẹ́sẹ̀ ọba ọba. yàrá kele wọlé kẹbùn síbẹ̀. yàrá keje ti kán ìkẹjọ ìkẹjọ láwa nísìnyí. kábíyèsí o kábíyèsí o. ọba ń kí ọ. mo súnmọ́ níwọ̀n ẹgbẹ̀ta hmm. mo jìnnà sọ́ba níwọ̀n ẹgbẹ̀fà asúnmọ́ ba pa hmm. èmi bí sàlóró nílùú yìí hmm. olórí àwọn àgbààgbà lórí ọ̀nà ní kéyìn o wọn ládé òpẹ lórí yín bàtà òpẹ lẹ́sẹ̀ ọjùgbàlẹ̀kẹ̀ yóò pẹ́ lọ́rùn yìí wọn ní gbélé ìfún yín ẹ bá mi kí gbogbo àgbàdo pátá pé mo ní àgbà ò ní tán lù o ẹ mọ̀ dá mi dá o bàbá ìjẹnu ẹ ṣe ṣe yàrá keje ti bẹ kún. àní kẹjọ la wà. ó mọ̀ lágbára. kábíyèsí o. ọba ń kí ọ kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ kábíyèsí àwọn obìnrin tó jẹ́ pé bọ̀rọ̀ kìíní ni wọ́n rán mi sí yín pé kí n fún yín ní ẹ̀bùn yìí. ẹ ṣé ẹ ṣé o bá mi kí àwọn bọ̀rọ̀ kìíní obìnrin ìlú pé ẹ̀yin nìyá wa o ìjọba tèmi ó fàyè gbobìnrin ẹ máa mú mọ̀nà wa kájọ máa ṣe ẹ ṣé ẹ tẹ̀lé bá rẹ̀ ọ̀gá. bí yàrá kẹjọ bá ti kún a wọlé. ipò ọlá dáa. <laughs> kábíyèsí o máa ń kí ọ kí adé kí ó pẹ́ ní orí kí bàtà kí ó pẹ́ lẹ́sẹ̀ àjẹgbó àjẹtọ́ ní orúkọ Jésù inú mi dùn púpọ̀ àwọn ajínrere inú ìlú yìí àwọn olówó mi wá hmm. láti wá fún yín ní ẹ̀bùn pàtàkì èyí tí ṣe olórí àwọn ẹ̀bùn. olórí ẹ̀bùn. bẹ́ẹ̀ ni kábíyèsí kábíyèsí ẹ̀bùn ńlá ní bẹ nínú rẹ èyí tí ṣe ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ọlọ́run yìí òun ni atọ́nà nínú rẹ̀ ní ìbẹ̀rẹ̀ àárín àti òpin ayé wà gbogbo ìgbé ayé ènìyàn àti ẹ̀dá láyé inú ọ̀rọ̀ ọlọ́run náà ló sì wà tí ẹ bá máa gbé ìgbé ayé yín láti tí ọlọ́run àti ará ìlú lọ́rùn ẹ láti gbé nínú ọ̀rọ̀ ọlọ́run ẹ̀dákẹ́dá tó bá ti wà tàbí ọ̀kùnkọ́kùn tó bá ti wà láìsí ọ̀rọ̀ ọlọ́run òkú nírú ẹ̀dá bẹ́ẹ̀ kábíyèsí ẹ má wàá gbàgbé o wípé àlejò àti àtìpó òun ni ajé láyé lọ́jọ́ kan lọ́jọ́ kan a ó padà sílé láti lọ́ọ́ jíyìn ìgbà kúkúrú la nílò kábíyèsí ẹ rántí pé lọ́jọ́ kan lọ́jọ́ kan ikú yóò dé o ẹ̀bùn náà lè yí kábíyèsí. olórí ẹ̀bùn. bẹ́ẹ̀ ni kábíyèsí. ẹ o ẹ ṣé kí àwọn mẹ́wàá yín o. kábíyèsí kábíyèsí ẹ fi ọ̀rọ̀ mi sọ́kàn kẹrin nínú ọ̀rọ̀ náà yìí ti ṣe ọ̀rọ̀ ọlọ́run yóò dára fún yín. àṣeyẹsẹ. oríṣiríṣi. wọn ga ọ olórí ẹbùn. ojú àwọn tó wà nípò agbára ń rí. ó máa ń rí àrífín burúkú àrífín ilé ìyàgbẹ́. Hmm. kábíyèsí o. ọba ń kí ọ. adé ó pẹ́ lórí o kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ o káṣẹ ó pẹ́ lẹ́nu. láti sẹ́kánà lèmi ti wá. sẹ́kánà bẹ́ẹ̀ ni kábíyèsí hmm. láti ìsàlẹ̀ ọ̀bọ̀dà hmm. títí tó fi dé àlàdé. lẹ́gbẹ̀ẹ́ kò là lọ́hùn. àti pàdé hmm. tẹ ẹ dé ìkèrèkú olódògbẹdò àwọn ni rán mi wá. àwọn àlàdé pàdé ọ̀bọ̀dà. bẹ́ẹ̀ ni kábíyèsí wọ́n ní kí n máa kí yín o pé gbẹ̀ngbẹ̀ng la wà lẹ́yìn yín o kí èsì fún yín ní ẹ̀bùn yìí. ẹ bá mi kí wọn ẹ ẹ ní kí wọn o pé àjọṣe nílùú o kí wọ́n mọ̀ dáadáa o. o kábíyèsí. pé lásìkò tí èmi ẹ̀rù òbodò jọba ọ̀tẹ̀ yìí lomi àti náà lu yín. àṣẹ bàbá. ẹ ṣe. ó dàbọ̀ o. ẹ ṣe. kábíyèsí o. Hmm. ẹ ṣe o. Ah. olórí ẹ̀bùn ó dàbẹ̀ ni pé wọ́n wọlé o láti ìrìn nára. ìkọ́mọ̀ bọ̀. kábíyèsí o ọba ń kí ọ. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ àwọn alálẹ̀ ìlú yìí wọ́n á jẹ́ káṣọ pẹ́ lẹ́nu olórí ẹ káàbọ̀ o ẹ kú mú nǹkan ró. ẹ ṣe ẹ káàbọ̀. kábíyèsí èmi ni aṣojú àwọn ọmọ ẹgbẹ́ jẹ́ẹ́gún. jẹ́ẹ́gún. bẹ́ẹ̀ ni wọ́n ní kí n mú dá yín lójú wípé àwọn ti pèsè ẹ̀bùn ńlá kan rabata rabata fún yín owó ló wà ń bẹ o eh? bẹ́ẹ̀ yẹn pàápàá bá ṣì ẹ ó rí i pé nǹkan kì í ṣẹ̀ṣẹ̀ rà gan. Eh. <laughs> kábíyèsí eh? orin. ọ̀gá ah, ah, owó owó owó délé pamọ́ lọ́tọ̀ ni o ẹ wọ́n gbé wọ́n gbélé sínú àwọn yàrá ti bí o. kọ̀gọ́rọ̀ wọnú yàrá. gbèsè ẹgbẹ́ ni. kábíyèsí hmm? wọ́n ní kí n rán yín létí pé ṣé ẹ mọ̀ pé ẹ ní ju ọdún márùn-ún lọ láti lò lórí oyè. àti pẹ̀lú pé inú ọdún márùn-ún yìí ẹ lè máa rówó ná yàfùnyàfùn bó ti ṣe wù yín ṣùgbọ́n pẹ̀lú àtìlẹyìn àwọn ọmọ ẹgbẹ́ ẹ ó máa náwó láì bójú wẹ̀yìn. Hmm. Hmm. ìyẹn nìkan kọ́ wọ́n ti ní wá ní kí n wá mú dá yín lójú wípé oyè ọdún tẹ bá fẹ́ lò lórí oyè òun lẹ̀ ń lò ah, bẹ́ẹ̀ fẹ́ lọ ọgọ́rùn ọdún lórí oyè ṣiṣẹ́ ni. ọdún márùn-ún ni òfin ìlú wí. a wà lẹ́yìn yín tipẹ́ tipẹ́. ọ̀dà ẹ bá mi kí àwọn ẹgbẹ́ ẹ̀jẹ̀ gún ẹ̀ ẹ̀ wọ́n ní ẹ kí wọ́n wọ́n ṣe ojú òtún rárí. wàá gbọ́ kábíyèsí. ẹ ṣe ẹ rọra o ẹ ṣe èrò ó dàbọ̀ owó ẹ̀gẹ̀ ló kù ọ̀làdà ipò ọ̀làdà ipò agbára. ọ̀gbẹ̀rì oníkun àkọ́rọ̀ sí. àtàrí obìnrin ò bẹ̀rù àwo. alẹ́lẹ́ alẹ́lẹ́ ò nílẹ̀ kọ́ọ̀mù ejò máa rìn tọ́wọ́ eku ló léwu. àjíǹjìn àjíǹjìn àjíǹjìn àjìn oníjìn onírú ọmọnú ọmọ àwọn olótòdè lọ. ẹ kú tọ̀nà o. ẹni mọ̀nà ní tọ̀. ọ̀tún jẹ́gún mo kí yín o òsì jẹ́gún mo kí yín o. à ń jí ọ. àárín gbùngbùn jẹ́gún òde ọ̀run ọba ẹ̀rù obodò òun náà ní ṣùgbọ́n ńgbà tí ń bọ̀ láàrin wa mo sọ fún un pé kì í sọba láàrin tí a níyìn. ìdínú tí mi sọ fún un wípé kọ́ bọ́ ìrùkẹ̀rẹ́ rẹ̀ kọ́ bọ́ ìlẹ̀kẹ̀ rẹ̀ àtọ̀pá rẹ̀ kọ́ bọ́ ọbì kan ẹ̀rù obodò tí wọ́n bá ń pẹ́ ìlú ìlú ìlú àtàrẹ kéré ni iyọ̀ dùn bọ́ bá wù wọ́n wọ́n lè sọ pé ilẹ̀ òṣù láago kan ọ̀sán. ayé ọmọ ayé èèyàn ọmọ ènìyàn igi níbẹ̀ lẹ́yìn ọgbà lọ́gbà fi dúró bọ́ọ̀bà ó bá lanu ọ̀gbẹ̀rù gbọ́dọ̀ fọ́ọ̀mù. ṣé máa wí. máa wí máa wí o ẹnìkan yìí pa òun máa lò lẹ́nu. ìyẹn yẹn èèwọ̀ ìṣà àwíṣẹ́ ti bá àfọ̀ṣẹ́ tọ̀run mi là. ẹ̀yin ẹgbẹ́ jẹ́bí. ẹrù obodò ntọ́ bá wá sáàrin wa ni wọ́n yá sọ ọ̀nà ń bẹ̀. mo kí gbogbo òjòkó ọmọ ẹgbẹ́ mọ̀ lé sí o ẹ̀bùn tẹ́ ẹ fi ránṣẹ́ sí mi mo rí ẹ̀sìn ẹ̀kú àná sí ìlú ayé là á gbé ni wọ́n fi mí jọba àmọ́ ètò olúwa ni pé ọdún márùn-ún lọ́ba tí wọ́n bá yàn yóò lò bó bá tún wọ́n tún yàn lẹ́ẹ̀kan sí yọ̀ọ́ jẹ́ méjì kò lè lò kọjá bẹ́ẹ̀ ṣùgbọ́n mọ̀ pé ipò ọlá ipò tó dùn ni mo wá gbé wípé ẹlẹ́ tì ń lẹ́yìn kí wọ́n ń pò yìí kánni kése mo wá rí i fún ẹrù lágbára. ìdí tí mo fi wá sí mi ẹ̀rọ bodò ṣé kò jù bẹ́ẹ̀ lọ kò séwu lẹ́gbẹ̀rún ẹ̀kọ́ àfàìdán ọbẹ̀ ẹrù òbodò tẹ́tí kó gbọ́ ìtí ọ̀gẹ̀dẹ̀ lọ̀rọ̀ kò tóun àlọ́dà bẹ́ẹ̀. pa aláṣẹ pàṣẹ. ẹrù òbodò ohun tí àwọn ẹgbẹ́ jẹ́gún wí náà ló ti gbọ́n gbogbo àwọn tí wọ́n wà nípò kàǹkàkàǹkà lágbàára ayé inú ìpàdé yìí ni wọ́n wá tá a ti mú wọn lọ sọ́dọ̀ aládé ayé lọ gbàgbára. gbogbo ọba àlú inú ìpàdé yìí láti mú wọn lọ gbàgbára ọ̀pọ̀lọpọ̀ ọba kẹrin inú ìpàdé yìí ni a ti gbàgbára ìdínú tí wọ́n fi ń pẹ́ ayé rẹ̀ sì ti sí tó ti wá yìí àmú ọlọ àmú ọlọ odò ayé kọjá ni wọ́n lọ gbàgbára ṣùgbọ́n wá o asọ́kù ìjọ òórùn o àjọ máa ṣèjọba ni gbogbo tí a bá sọ pátá faramọ́ kí n sáà pé lórí ìjọba yìí. àwárá wa ríra wa o. ibà ó oh, ibà ewúrẹ́ tó wọlé tí ọ̀kágbò adimúmúso àgùntàn tó wọlé tí ọ̀kágbò adimúmúso ẹ̀yin olùsọ̀dọ̀ ọyẹ́ ibà ó. Oh, ṣeun ọmọ obodo ni kì í ṣọ̀gbẹ̀rì ọba ẹ̀rù òbodò ní mò ń mú lọ sọ́dọ̀ olú ayé láti lọ rè gbàgbára ni o ẹ yàgò lọ́nà fọ́mọ awo kọ́kọ́ já. ọ̀nà là ẹ ṣeun o. ẹ ṣeun o ẹ ṣeun. òkè ń bẹ́lẹ̀. ọlọ́kọ̀ tí ń tukọ̀ lọ́gànjọ́ òru ọyẹ tara máa bọ̀ wá kẹ́kọ̀ọ́ wá gbé a lọ sọ́dọ̀ olú ayé o. o ṣeun. o ṣeun. kábíyèsí náà. bàbá ẹ̀rú. Ìlú àdájú làárẹ̀ yìí ó kábíyèsí.

olú ọ̀dẹ́dọ́nà gbọ̀dàn. àrò gidigba Tinubu ṣe lé. àwọn òkété borí òkìkí ṣe yẹ̀wù. agbóyà. kábíyèsí ẹ bọ́ bàtà yín lọ. máa wó wọlé. ibi awíladé ẹ má ṣojo ìjọba ni náà làbọ́kùnrin. èmi náà mọ̀ ìpè díẹ̀ ọkùnrin òtún ẹni tí ó bá sì jẹ inú àpáta ńkọ́ kéwẹnu àgé kéwẹnu àgé ẹni tí ó jẹun gbẹngbẹng ó tilẹ̀kùn gbẹngbẹng. sẹ́yìn láti di sí kábíyèsí. ìhà yín náà ní kábíyèsí. èṣù náà ló ògiri oko ẹbọra kẹbọra tí ń jẹ látọ̀ pa ẹlẹ́kùn sunkún láàárọ̀ yè débẹ̀ ọ̀sẹ̀ jẹ̀ onínú sunú láàárọ̀ yè débẹ̀ oṣù fún olú ayé èèyàn ní í já níbi olúwayé òrèbì kọ̀ọ̀kan olúwayé olúwayé. Tani Tani ń pè mí Tani ò jẹ́ sí mi. sàtánì síjú agúdẹ wò láì ṣàwo idẹ èmi abojú àtẹ̀fọ́. Emi olori àwọn ajẹ́gún ni o ń àwa ìlọ́fẹ̀ẹ́ wa bí àkáwá bò ń ṣèjọba O si lóun fẹ́ ki gbogbo ọlẹ́yìn ayé lòun fẹ́ kẹ́ darí rẹ̀. ọlọ́run wá ń fi agbára kóun ò lè pẹ́ kánrin kése lórí ìjọba ọ̀hún náà ló mú kí mú wá síwájú yín o kò jù báyìí lọ olúwa yẹ. <laughs> káre níwọ̀n bá àgbà tó ti débí ọ̀rọ̀ rẹ ti dayọ torí yeye ọmọ ní gbọmọ ìrùkẹ̀rẹ̀ ní gbọmọ Ọ̀rúnmìlà èmi láàlú ògiri oko èmi olú ayé tó ń ṣe àkóso ìjọba gbogbo ayé tí kò jẹ́ kí gbogbo ayé kó ní ìsinmi ìdí nìyí tí ayé fi dojúrú kábíyèsí kọjá sí wọn rọ lágbára ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha ha Antonella mo pàṣẹ fún àánú láti jáde kó onú ayé rẹ mo fi omi ìka omi ọ̀dájú omi ìka <laughs> mo fi iná gbẹ omi ojú àánú tí bẹ ní ojú rẹ mo sì ti fi ọ̀dájú síbẹ̀. Ha ha ha ha ha! wá gbọ́ lọ́ọ́ ṣe ìjọba rẹ̀ nínú ìka nínú iṣẹ́ bí bí ẹ̀jẹ̀ ènìyàn tó ta sílẹ̀ bá ṣe pàtó bẹ́ẹ̀ ló ṣe pẹ́ lórí oyè sí i bí ìyá rẹ bá sí ọ mo ní oge sí méjì bàbá rí àwọn ẹnikẹ́ni tó bá wá bá bẹ̀bẹ̀. <laughs> mo ní ó mú wọn kọ́ ọ́nà wọn sáwọn wọn mọ bá ìyá rẹ lọ bó jẹ́ ìyàwó ilé rẹ ni <laughs> jẹ́ ká jẹ́ oṣó. gbà <laughs> ìgbà májẹ̀mú rẹ̀ kó mọ̀ ṣàlàyé fún tẹ bá délé ẹ ṣeun o ẹ ṣeun o èṣù láàlú ògiri oko ẹ ṣe o ẹ ṣeun ẹ ṣeun o èèyàn tó bá lórí ìkúrú ọ̀dà gbogbo yìí yóò gbọ́ kàbá lórí kù ohun tó bá sì rí bẹ́ẹ̀ kọ́ fọ́nrán bẹ́ẹ̀ mo wí èmi mo wí bẹ́ẹ̀ ah, ìwọ náà gbádùn mi tó ìdájà bí yín lẹ. mo mọ̀ fẹ́ tó bá dúró fún ni kẹ́gùn ó lè jagun jùlọ ṣùgbọ́n ó gbádùn mi tó bẹ́ẹ̀ mo sọ. kábíyèsí ẹ jẹ́ n ṣàlàyé gbá ìfún yìí ká tó kúrò ní ààyè igbá yìí igbá àmọ̀lẹ́gbẹ́ jẹ́gúnnu. tí wọ́n bá ń wí pé ẹgbẹ́ jẹ́gún kan ìkú ojú ogun ẹgbẹ́ jẹ́gún kan ìkú ojú ìjà àṣírí rẹ̀ igbá yìí ni o gbogbo ẹni tó bá ti wọnú ẹgbẹ́ jẹ́gún pátá náà ní mọ́ nígbà ìkọ́ ọ̀kan àṣírí ti ń bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ o bó ti wù kíjà ó ọmọ ẹgbẹ́ jẹ́gún tí wọ́n bá pa bẹ́jẹ̀ rẹ̀ bá ti lè kanlẹ̀ báyìí yọ̀ọ́dún dáàyè o kódà kó ṣejọ́ kọkànlélógójì ló ti kú òkú rẹ̀ ó sì tún máa gbóná fẹlifẹli tẹ́jẹ̀ rẹ̀ báyìí kanlẹ̀ yóò tún dáàyè àṣírí tí wàá ń bẹ lábẹ́ ẹgbẹ́ yìí òun náà ni pé kò gbọ́dọ̀ síjú tí igbá ìbá ilé síjú òkè tí jàǹbá bá sọmọ ẹgbẹ́ jẹ́gùn kan kódà kó sabẹ́rẹ́ lásán lógún gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ pátá inú igbá yìí ni ó lọ ojú ẹsẹ̀ ni ó kú o ṣùgbọ́n tí igbá yóò bá síjú òkè kábíyèsí kò sí irú kọ́ọ̀n tó lè pẹ́ mọ́ ẹgbẹ́ jẹ́gùn. ayé ẹ bá ń tọ́jú sọ́dọ̀. rárá ẹyin náà ẹ wà yàrá fún un ni. ẹ wà yàrá fún un ni. ọ̀dà mm.

yín tó bá ní ká ṣe àṣẹ tó bá pa fún wa òun la tẹ̀lé. wípé ká ẹ tó máa yẹ̀wò àwọn àtọ́ wọlé. bẹ́ẹ̀ ni ẹ̀yin olóyè. ìyálóde ẹ bẹ́ẹ̀ bá wọn jiyàn ó yá. ṣó ó ti tán. èèmọ́ máa wọ̀lú o. <laughs> ó yá wọlé. ọmọ lágbára o. ẹ lẹ́ o. ẹ dúró bí báwo. ẹ káwọ́ yín sókè aláti yẹ̀ yín wò. jẹ̀mí wò bí báwo kí ló ṣẹlẹ̀ kí irú ẹ̀ àwọn wo ni. àṣẹ tó bá pa fún wa òun la tẹ̀lé. èmi ajagunà láàfin ẹ yẹ̀ mí wò tó wọlé sí ọ̀dọ̀ kábíyèsí. bẹ́ẹ̀ ni bàbá. ẹ mọ̀ mí lólóyè ni. ọwọ́ yín lókè ọ̀dà ọ̀yá ẹ lè wọlé. sojú yín wálé. bẹ́ẹ̀ ló kó fún mi. ẹ dúró a ní láti yẹ̀yìn wò yẹta ni wò kẹ́ ẹ tó wọ ààfin lọ. ẹ dúró ná ta ló gbé ń sí ibi báyìí gan. bàbá olóyè kò sí nǹkan tẹ́ ẹ níṣe pẹ̀lú ìyẹn rárá àṣẹ tí kábíyèsí pa fún wa ni a sì ní láti tẹ̀lé àṣẹ náà. ẹ tí wọn bá wá pàṣẹ fún ọ kì í ṣerú èmi yìí ni àṣẹ náà mú torí wípé o mọ̀ mí ní o sì mọrú ipò tí mo wà láàfin èmi ní balógun arógun mọ́sá ọmọ adìkaka lójú ogun. ẹ bọ́ síbi. Ah! bàbá olóyè. ọmọ sápá ògbẹ́ ṣubú. bàbá olóyè èèyàn tó rán níṣẹ́ làbẹ̀rù. èèmọ̀ <laughs> lukutu pẹ̀lú ẹ máa yà mí wò máa yà mí wò ẹ lè wọlé dábàá. báyà máa sọ òòsà lódò kí làbẹ́ làbí ọmọ mọ̀ mi. ẹ dúró bàbá a ní láti yẹ̀yìn wò kẹ́ tó wọ àgbàlá lọ ọwọ́ yín lókè. kí ló dé. bàbá olóyè ìbéèrè yẹn kì í ṣe tiwa. a ti ń jọba nílẹ̀ yọjọ́ pẹ́ irú eléyìí ò ṣẹlẹ̀ rí. èéfì èyí máa ga o. kí ni orúkọ yín náà. kò sí ohun tẹ́ ẹ ní ṣe pẹ̀lú orúkọ wa tẹ́ ẹ bá fẹ́ wọlé ni tẹ́ ẹ bá sì fẹ́ wọlé. ìta ni bàbá. ó Oh, yeah ọba ọba mẹ́wàá ìgbà mẹ́wàá. ẹ lè wọlé. àwa ni àjọ àwọn akọ̀ròyìn àwa láti wá ṣe àkọsílẹ̀ ohun gbogbo tó ń lọ nínú ààfin gẹ́gẹ́ bí a ti gbọ́ wípé ọba ti pe àwọn ìjòyè láti bá wọn ṣe ìpàdé pọ̀ àwa náà sì yẹ láti wà níbẹ̀ láti lè kọ àkọsílẹ̀ gbogbo ohun tó ń lọ. ó tó ìpàdé tí kábíyèsí fẹ́ ṣe lẹ́ni pẹ̀lú àwọn ìjòyè kò pe àwọn oníròyìn sí nítorí náà ẹ padà. ẹ jọ̀wọ́ sá láti ìgbà tí ọba ti ń jẹ nílẹ̀ yìí ni a ti ń wá tà sí ní kọ àwọn ìròyìn ohunkóhun tí wọ́n bá sọ ní àfisílẹ̀ fún àwọn ará ìlú láti kà. ànípàdé tí kábíyèsí fẹ́ ṣe lẹ́ni kò pé àwọn akọ̀ròyìn sílẹ̀ síbẹ̀ ó yá ẹ padà. àní option ẹ já lọ. ẹ mà kú wájú. Ah, balógun náà balógun ara mi ò rí rí olórí olóńgbò látẹ o. ṣé wàá náà rí o. Ah. ẹsẹ̀ tó wú tí òjò yẹn. ọkà yèéfì o bàbá olóyè ẹ kú wájú o ẹ káàbọ̀ ẹ máa rọra o ẹ káàbọ̀ ah, àbí olóyè ah. ẹ kú ewu ná ẹ máa rọra o. Ah, kí ló ṣẹlẹ̀. kásá kan kiri àwa kú ewu. ó dà kò yé wa o. bá a ṣe rí nìyẹn. ẹ jí kábíyèsí ó dé. Hmm. àánú. ojú pọ́n koko mọ́ fọ́. ìdìnnà wáyé. nǹkan ńlá. ayé ti dorí kodò kábíyèsí o kábíyèsí o kábíyèsí o ẹ máa gbéra kábíyèsí o kábíyèsí o ẹ kú ìlú yìí o. kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà bàbá ara wọn ò rírí ah, ọjọ́ bí ẹni pé orí ológbò ti ń bẹ lórí àtẹ báyìí o. Mm ohun tí mo bá pàdé lẹ́nu ọ̀nà àfin lónìí bàbá ó jẹ́ kàyéfì ó bà lẹ́rù. kàyéfì ni o. Ah, bó o ló ti rí bàbá. kábíyèsí kádé pẹ́ lórí kí bàtà pẹ́ lẹ́sẹ̀. eléyìí tó wá burú jù ni pé látìgbà tá a láyé ti dáyé àwọn akọ̀ròyìn gbogbo tó ń bá wa wọlé síbí àwọn kan wà lẹ́nu ọ̀nà wọn ò jẹ́ kán wọlé. Ah, bẹ́ẹ̀ ni ó bà wá lẹ́rù o. kábíyèsí. ó dáa àrírú eléyìí rí àfi ń dẹ́rù bọ́ lọ́rọ̀ ni hmm. ó nídìí kẹ́mi tó gbérú ẹsẹ̀ yẹn wáyé ẹ máa gbọ́. àgbọ̀ yìí ò bàbá. kò jù bẹ́ẹ̀ lọ. ó dáa hmm. èmi ni mo pè yín eh, látòní gbogbo ètò ìṣèlú àtàṣe ìlú yìí pátápátá mo gbẹ́sẹ̀ lé báyìí láìpẹ́ ẹ ó máa gbọ́ bí ó ti mọ́ lọ sí èyí báwọn ìyípadà díẹ̀ yóò wà nípò olóyè fún ìdí kan àbí ìkejì ọdún dìde ẹ bá ṣàkíyèsí ipò ọ̀tún ipò gbákejì ipò tó súnmọ́ bá pẹ́kípẹ́kí ni èèyàn tí ó bá jọ̀ tún á gbọ́dọ̀ fi ṣùgbọ́n mú dọ̀tún mọ́ sùn ẹgbẹ́ hmm. bẹ́ẹ̀ bá wojú ọ̀tún kò yẹ nírúkọ yìí Sàkáwé. kábíyèsí. bọ́lẹ̀ kẹlẹ́ ọ̀run èmi ò fi ṣùgbọ́n mú sọ̀tún mọ́. bọ́tọ̀wọ́ bọ́tọ̀wọ́. ṣé kí ẹgbọ́nlu. kábíyèsí o kábíyèsí o. ẹyin lu. kábíyèsí de. kábíyèsí. Hmm. sakawe. kábíyèsí. lẹkẹsí tẹ kún lónù ọtún ìlú inú abíọ́dá. Ah! ọba ló tẹ yín eré pọn. ẹ jókòó àtòní ọtún yín nù ah! ó sì. kábíyèsí. àánú yín ṣe mí àgbà ti dé gbogbo ló ti fún mọ́ yín lórí yìí gbàgbà bá sì bẹ̀ sí létí rẹ̀ sí funfun iyì ó máa ra ọpọlọ ohun èpè mọ́ torí bẹ́ẹ̀ sàgáwé kábíyèsí lọ́ọ̀rì bọ́lẹ̀ kẹ́kù lọ́rùn sí ẹ lọ sí mi mo fẹ́ yín yín tì mo yọ yín mo fẹ́ yín tì ni o ó yẹ yín mo ti gẹnu ẹ bá báyìí. dagoro. kábíyèsí olúwa mi. ó sàn ó sàn. wọn délé fún kò sí ná. kábíyèsí o. ẹ pèsè lọ́rùn. sẹ̀gáwé. kábíyèsí bọ́lẹ̀ kí ọ̀rọ̀ rẹ̀. dúró síbẹ̀ ta ló ń jẹ ntẹ́jẹ́ jù èmi ló ń gbọ́n mà ní tó o bá débi báyìí ilé ẹ balógun kábíyèsí ẹni tó bá jùlọ ló ṣe kí ó lè jù mí lù ẹni tá a bá sì jùlọ ẹ lè nídìí fín sàkáwé. kábíyèsí. lọ́ọ̀rẹ́ bọ́lẹ̀ kẹ́kọ̀ọ́ lọ́rùn. oyún ọ̀ká ní ìpọ́ká o. bẹ́ẹ̀ sì ni oyún èrè ní ìpèrè ẹnu báyìí náà lọ̀kẹ́rẹ́ fi pe kúkújọ́ pa. balógun o ọjọ́ ọlọ́jọ́ làbí kú bá lọ́rùn. sakawe kábíyèsí wọlé kẹrọ ẹ kábíyèsí má bọ̀ kábíyèsí o má bọ̀dé má bọ̀dé wọ́n ti bẹ̀ ń pilẹ̀ kẹ̀sí lọ́rùn. kábíyèsí o ẹ̀rọ kábíyèsí o. ẹ wá gbọ́ kábíyèsí o. kọ́lọ́mọ́ kìlọ̀ fọ́mọ rẹ̀ ẹni tó bá sì gbọ́dọ̀ ìkunu ọ̀dánù yìí ẹgbẹ́ kábàlẹ̀ rẹ̀ tún ṣe ẹlẹ́gbẹ̀lẹ́ yín o níbẹ̀ ẹ̀kọ́ ẹ gbọ́dọ̀ bọ́ yín láṣọ. kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kọ̀tẹ́rì. ẹ̀rọ ló wà mẹ́fẹ́ èmi mo ká pàdé nílé ìyálóde mi n mo dẹ̀ ṣe ní ọ̀rọ̀ lórí ọba wa yìí tó máa sọ̀rọ̀ lórí ọba wa yìí a gbọ́dọ̀ pe àrònú wa ká pe bẹ̀ wọ́n ní àjọrò òní ká tó ti bọ̀ ká tó ti ti ṣe torí àti ti ọwọ́ sí báyìí àti ti ẹsẹ̀ sí báyìí a gbọ́dọ̀ padà ẹ̀yìn mọ́. bàbá tó bá jẹ́ tèmi ìyálòde ni téèyàn bá gẹṣin nínú mi kò ní kọsẹ̀ kódà ó dé ìsàlẹ̀ nù mi gbogbo ara ni mo sì fi sí. ẹ̀yin olóye ó yẹ kẹ́ mọ̀ pé tó bá ti tó bá ti ya láìsàn ó ya ikú tí ẹ̀yin bá ní kájọ tẹ̀síwájú báyìí mo ṣetán. ṣé mọ̀ pé èrò òbodò ẹni fẹ́ wọnú odò lẹ̀rù ó bà tó bá ti yẹ já tẹ̀síwájú níwọ̀n ìgbà tá a tiẹ̀ sí gbogbo wa ti mọ̀ pé nítorí tó gbé adébínú. ẹyin ẹyin sọ lẹ. yóò dáa fún yín. àṣẹ bàbá. ẹ kí ni ká wá ṣe ní ìsìn o. bàbá ẹni tó mọ àtiwá olùnàgún òun náà ni ó mà ti lọ rẹ ṣe báwa la fi síbẹ̀ a sì láàfẹ́ mọ́ àfẹ́ náà nù. ìyálóde ẹ sì wá sọ̀rọ̀ bọ́mọ ike ṣé ẹ wá mọ̀ yìí pé ọlọ́pàá tí yóò lé èṣù kúrò lórí ìta kò tí ì gbaṣọ. ẹ wá rántí o wípé ọdún márùn-ún gbáko ló máa lò lórí oyè. afọ́fúngbé mu ni ó ká tiẹ̀ pé ojú ẹ fọ́ ojú ẹ fọ́ ṣé etí ẹ di ìwọ tó kàn ń parí dàrídà bí èéfín sìgá yìí o ò sí láàfin ńgbà tí kábíyèsí pé gbogbo òfin pátá o àti gbogbo ìṣẹ̀dálẹ̀ tó ti ẹ̀rọ mọ́ pátápátá ó lóun ti gbẹ́sẹ̀ lé ìwọ wá ń sọ̀rọ̀ ọdún márùn-ún. èmi gan tó jẹ́ mọjọ́ lọ́wọ́ ọ̀tún ọba tó jẹ́ pé wọlé wọ̀de èmi àti ẹ̀ ó sì ń gbóná fẹlifẹli ẹsẹ̀ mi ó mẹ̀ ká tó wá so ẹ̀yin kìíní wọ̀nyí ẹ̀yin wọ̀nyí ẹ̀yin tó ń fẹ́ ń lu yìí tẹ́ ń dárin ẹ̀yin ẹ̀yin ti mọ tí ń gbàlérò fún ẹni ní nǹkan bí oṣù méjì sígbà tá a wà yìí àánú yín ń ṣe mí. ẹ̀yin ọ̀mọ̀kọ́ gba gbére nu ta wá ní eku báyìí tá ràn so lóńgì ni pé kó jáde ńlù. bàbá n tí mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ni pé ọ̀pọ̀ èèyàn ní jẹ́jàn mọ́ ẹnìkan ìjáwádé ṣe rí tí gbogbo wa ìbá kóra jọ pọ̀ tá a bá lọ sígun bá tá a bá sọ fún pé àfẹ́ láàfin mọ́ kó fàáfin sílẹ̀ fún wa ó di dandan yóò kúrò láàfin náà ni. bẹ́ẹ̀ni ìyálóde alálẹ̀ ìlú yìí yóò gbé àṣẹ ọ̀rọ̀ lọ́sọ̀. ó rí bẹ́ẹ̀ kò sì tún rí bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ pé ọ̀rọ̀ rẹ rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ni pé sọ̀rọ̀ bá tóun períhùn ẹ̀rù òbodò <laughs> kábíyèsí náà ẹkùn ọkọ mi akọ òkúta ẹ tó ń perí gan-an lè pé oògùn ọ̀ràn kábíyèsí kọjá ọba tá a gbé náà wò lójú. bàbá ṣé ẹ̀yin ti wá gbàgbé pé tí ọ̀rọ̀ bá rí bẹ́lẹ̀ yìí ó ní bá a ṣe é ṣe. ṣáà wò. ẹ ti wá gbàgbé ọ̀pá àṣẹ ipe tí a bá ti lè rí ọ̀pá àṣẹ mú tí a bá kì í bọ kì í bọ inú odò ayé tí a bá sọ sínú odò ayé báyìí bí ọba ò bá kú yóò sọnù pátápátá ni. okú làákàyè okú làákàyè yóò dáa fún ọ àṣẹ ọ̀tún yóò dáa fún ọ àṣẹ àṣẹ bàbá alálẹ̀lú yìí ó gbé ọ àṣẹ àṣẹ ó sì pẹ́ lórí òye àṣẹ. ó mú mi rántí ọba aládé sùúrù hmm. nígbà tí ó lọ bá wọn ní ìlú aládé ó ń padà bọ̀ nílé orí afárá odò ayé ló lẹ́sẹ̀ ti yọ tó pàṣẹ ìbọ odò tí ò wálé mọ́ ibi ó gbàdọ nu. ẹ kú ìgbàgbé bàbá yóò dáa fún yín àṣẹ ìgbàgbé. ó dà àyẹn gbajádùn tòótọ́ kó tó di pé àwa yẹn gbẹ̀ǹkọ́ ta ni yóò kó náà sí i. tó bá jẹ́ pé tìyún ni o ẹ̀yin ẹ yún lẹ̀ fèmí ìtì ọ̀gẹ̀dẹ̀ nìyún kò tí ì tó hàn ayáàdá sí rárá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé wọléwọ̀de mi àti káfíyèsí kì í pín nítọ̀pá àṣẹ ẹ fún ní alẹ́ ọ̀la ọ̀pá àṣẹ yọkànlá. ẹ n tá a ṣe kú wọn ló kù níbọn. bẹ́ẹ̀ ni bàbá. a mú lẹ o. bẹ́ẹ̀ ni bàbá. mo fọwọ́ sí. kí lè rí bàbá. a mú lẹ wọn la máa mú lẹ. Mm, torí ọ ní ojú àgbàrí ó yá ju ẹsẹ̀ àgbà lọ ṣé ẹgbà ká múlẹ̀. bẹ́ẹ̀ ni bàbá bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni àfaramọ́. àbínú yọ sí. mò ń bọ̀ bàbá. bàbá o. Ah, ah. ìyálóde ah. obì ayére ijó mo ti rí ìgbẹ̀yìn ìyálóde yóò dáa fún ọ. àṣẹ bàbá. tó bá rí bẹ́ẹ̀ ẹ gbọ́wọ́ àlàáfíà yín bá ti máa ń ṣe a ní ká ṣe bọ́ ti ń ṣe kó lè rí bó ti rọrùn sí ní èyí sàwùyà èmi lọ tún wò obì ayére obì máa ń bí kú nù mm. bẹ́ẹ̀ ni bàbá tí wọ́n bá ti fi ṣe òótọ́ mm. ó máa ń bi àrùn nù ní tá a bá fi ṣòwò tọ́ ṣùgbọ́n tá a bá ti fi ṣòwò tọ́ tá a bá ti fi dalẹ̀ ń mm. tá a sọ lé nìyẹn tó bá dalẹ̀ obì ó bì síkú. àṣẹ obì ó bì í àwọn alálẹ̀ ayé wọn ò yé sí i la. bá a ti wí ní òrí o. ó sì máa ṣẹlẹ̀. olórí mi ń bá kábíyèsí ná. ẹ bá wọn màmá ẹ wọn lọ sí ìpàdé lọ́balọ́ba ó máa ṣe díẹ̀ kí wọ́n tó dé. ṣé kò sí o màmá. ó sí o. ẹgẹ agbọ́n pa ẹ. ó dẹ̀ rí ẹ náà sọ ṣé orí kábíyèsí rẹ mo pé kí n wá rí mhm. lórí ọ̀rọ̀ ìlú yìí wà hàn àwọn òjòyè márùn kan wọ́n ṣẹ̀ sófin ọba wọn dẹ̀ máa pa wọ́n. lóòótọ́ arọ́bàfin ń rọ̀ ọba ń pa màá fẹ́ kó bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ kó fi wọ́n lẹ̀ kó dẹ̀ yọ̀ǹda wọn kó má dẹ̀ pa wọ́n ṣé rí ẹni bá pé ìpagà ó dùn mí ó tún lè dè kó tún ṣe wọn àdùn èèyàn irin mo pé kí wọ́n á wí yín kẹ́ bá fi wọ́n lẹ̀ lẹ́sẹ̀yìn ará ìlú inú wọn á dùn wọn á pé kábíyèsí ìjẹ yìí inú rẹ̀ dáa kó má yẹ kí inú burúkú bí òun àgbàrígbárígbá jábíjábí o kó bá mọ̀ wọn má ṣe yẹn kó bá mọ̀ wọn fẹ́ ṣe yẹn kò ní dábàá rẹ̀ rárá débó má pòun má ṣe. ṣùgbọ́n nígbà ńkọ ti bá kábíyèsí kí mo dẹ̀ bá ẹ obìnrin rẹ̀ mọ bó ti ń bá ọkọ rẹ̀ sọ̀rọ̀ nulẹ̀. ẹ ṣe màmá. àwọn ọ̀rọ̀ tí mọ̀lẹ́ wọn fẹ́ pa yìí ìnákọ̀nákọ̀ nú wọn mm. ìmá fẹ́yàwó fẹ́yàwó nú wọn mm. ọ̀nà mọ̀ sílẹ̀ dèdè ẹbí ló sùà ìyẹn ń kọ́ ṣé èpè ráwọn ẹ̀ máa ṣe àbádùrà líbò bá fi wọn ṣàtàjẹ. inú àwọn ẹ bá dẹ̀ fi ilẹ̀ inú àwọn ẹbí wọn á dùn rèmú pé kí n wá wí yẹ. màmá ṣé gbogbo nǹkan tẹ́ wá sọ ṣé kò jù yẹn lọ. ó jù bá ní ẹ lọ. ó dáa ẹ̀yin náà fi ro ara yín wò tí ó bá jẹ́ pé gbogbo nǹkan tí àwọn wọ̀nyí tí wọ́n fẹ́ ṣe lórí ọkọ mi tó bá yẹ kó ṣeé ṣe ni irú ipò wo ni n bá wà nísìn. Eh. a kò má dẹ̀sọ̀ yẹn mọ́. bí ìlú ṣe máa dáa kọ́ máa sọ orúkọ kábíyèsí sí dáadáa rè kó má bá ro. màmá bó bá lè bàjẹ́ kó bàjẹ́ bó bá lè dogun kó dogun ìdájọ́ gbọ́dọ̀ dé bá wọn ni. ìka tó bá ṣẹ̀ ó mà ní ọba dandan lówó orí ọ̀rọ̀ yẹn láṣọ ọ̀bọ̀ra wọ́n láti gba ìdájọ́ ikú ni. kán gbàdájọ́ kú. bẹ́ẹ̀ ni mo wí. obìnrin alára tutù ah. ìwọ ìjẹ́ kó máa bá ọkọ rẹ sọ̀rọ̀ pé kó dẹ̀ gbọ́n mo ń wí ẹ̀ yìí ìwọ náà lè wàá mú ọ̀rọ̀ yìí kó fà róróró báyìí àkẹ́múnú kẹ́ pẹ̀lẹ́ rán fi ń pàmùkúrú pẹ̀lẹ́ o. ẹ ṣe á tún máa rí yín. kí n máa lọ. mi ò lẹ́yìn bẹ́ẹ̀ bá ti parí ọ̀rọ̀ ilé náà tó lọ ni. olórí kó bá jẹ́ àwọn máa wí yẹn iye mi pé kí wọ́n á wí yẹ rè mò ń wí yẹ yẹn. káyígégé nugbó ká fọ̀rọ̀ ra ẹni wo káyídé ìdánmọ́ ẹyẹ lóró àbáfirọwọ́ ra wa wò. èèyàn rẹ wà nù àwọn yẹn máa pa ẹ̀ ní wà á mọ bó ti máa dùn yàn. ẹ ṣe kẹ kílẹ̀ o. alálẹ̀ ilẹ̀ ìkọ́ni ìjẹ́kẹ́ rí bẹ́ẹ̀ o. àwọn náà yóò fi lọ mi ẹ̀ lẹ́ẹ̀dá. odindi olóyè méjì láàrin ìlú àti àgbààgbà méjì pẹ̀lú ìyálóde ah kí ẹ ẹ ọba ẹ̀rù bodò kókó gbogbo wọn sátìmọ́lé ẹ ẹ tí ẹ gbọ́ náà ọ̀la tó lóun ó dájọ́ fún wọn yìí irú ẹjọ́ wo ló fẹ́ dá fún wọn ọba tí ọ̀la àánú kò sẹ́ni tó lè bẹ́ẹ̀ kọ́ gbọ́ arankọran mọ àwọn tí wọ́n bẹ nílùú wa tí wọ́n lókọ lókọ àtàwọn tí wọ́n bẹ lókè òkun wọ́n kọ̀wé ránṣẹ́ wọ́n lọ bọ́ba yìí irọ́ ni tinú ẹ̀ ní òsì ọba tí èé gbẹ̀bẹ̀ ọba tí èé gbà lọ. chief ṣé lórí ọ̀rọ̀ yìí náà. Ah, ọ̀rọ̀ yìí ni. ẹ bá fọkàn yín balẹ̀. ọkàn mi ò balẹ̀ rárá. mo sì lálàá àwọn obìnrin ìlú àtàwọn tí ń bẹ lẹ́yìn odi tí a kóra jọ pọ̀ a lọ sọ́dọ̀ ọba ẹ̀rù òbodò tá a bẹ̀ ó sì gbẹ̀bẹ̀. ẹ̀yin obìnrin ìlú bẹ́ẹ̀ ni ẹ lọ bẹ ẹ̀rù òbodò pé lórí ọ̀rọ̀ yìí. bẹ́ẹ̀ ni. Ah, kó ló ń jẹ́ ó gbà. ó tiẹ̀ ti gba eléyìí. kó ló ń jẹ́ ó gbà. ó ti gba eléyìí. tó bá jẹ́ lẹ́yìn ó dà ó dà. ọlọ́run ọba mi ti ṣe. ọmọ tó ṣẹlẹ̀ báyìí jẹ́ wá lọ jẹ́ ń lọ ọ̀dọ̀ jagunmólú àbí òye ọ. ẹ wá fi nǹkan mọ́nú. a a a máa gbóbìnrin kí n jẹun ṣé ọ̀rọ̀ oúnjẹ lọ́wọ́ à ń lẹ̀. ẹ fi nǹkan mọ́nú. bá ní kọ́ lọ rí jagunmólú yìí náà. mo jò ó tutù sì fi nǹkan mọ́nú. tí náà bá tán lásọ ẹ̀jẹ̀ yìí tán lè kán náà. mo jò yìí ó gbé ọ. jẹ ìyá lọ mò ń bọ̀ àbí òye ọ ilẹ̀ bá ń bò ó mò ń bọ̀. àfọlọ́run sọ yín o ẹ jókòó sí. ẹ wò díẹ̀ díẹ̀ o. kábíyèsí nígbà tí mo dénú túbú láti lọ kó àwọn ènìyàn wá olóyè ọ̀tọ́ àná ó ti kú kábíyèsí. kábíyèsí ẹ̀yin olóyè àti gbogbo ẹ̀yin ìlú mo kí gbogbo yín kábíyèsí lórí ọ̀rọ̀ àwọn èèyàn wọ̀nyí àmọ̀ràn mi ni pé ẹ bá rò ti ọ̀rọ̀ àwọn ìlú kéréje kéréje ọ̀rọ̀ àwọn aráàlú àti gbogbo àwọn ènìyàn tí wọ́n ti wá ń bẹ̀yìn lórí ọ̀rọ̀ yìí kí ẹ fọwọ́nú tó tá a bá níbi èjò ṣe gùn tó láṣì dáná ẹ̀ gbọ̀rọ̀gbọ̀rọ̀ náà gùn kábíyèsí ẹ rò ti àwọn ènìyàn wa ẹ bá dáríjì wọn kábíyèsí mo bẹ̀bẹ̀. ẹ ṣeun kábíyèsí. Hmm. <laughs> kábíyèsí ká wí fún ni a tó dání agbájá káàdì ní bára lé ẹni tí bá sì ń jẹ kòkòrò kí kòkòrò tá a bá lè dá lẹ́kun ẹ̀rẹ̀ wúrú rẹ̀ ń gbọ́ bá délẹ̀ tán bí èyí kò ní já sùn lóru àwọn tí wọn wà ń bẹ̀bẹ̀ ní ìsìn ìbáyé ni wọn wà tẹ́lẹ̀ nígbà tán kíní wọn wọ̀nyí ti ń kóra wọn jọ papọ̀ sí kábíyèsí ẹnikẹ́ni tó bá dárí sọba ibà wòwó ní wóoru wọn àwọn eléyìí ti fà wòwó wóra wọn kábíyèsí ọ̀rọ̀ yìí ṣe nǹkan tá a ṣẹ̀ṣẹ̀ máa gbé yílẹ̀ káàkiri ìdájọ́ ló kù abíyèsí. ó ṣe wà nìyẹn. Hmm. lóòótọ́ létí mi ti kún fún ẹ̀bẹ̀ ní gbogbo agbègbè àti ìgbèríko gbogbo wọ́n ní wọn kì í pẹ́gún wọ́n ní wọn kì í jẹ́gún ẹni ò sẹ́ran lọ́jà mọ́ igúnlẹ̀ yín ó mọ jẹ kò burúkọ bá àmọ́ pagún àsìmọ́ jẹgún àmọ́ èèyàn tó bá pagún tó jẹgún ní kì í kìje gbogbo òró tó bá sì gbàbọ̀dì ńkọ́ wọ́n yẹn léwé bora. níwọ̀n ìgbà tí ọ̀tún àná ti lè kú sáàfin oyè tó bá kára wo ó gbọ́dọ̀ kára ẹ̀ dẹ́ ìdájọ́ mi rèé ẹ lọ rẹ ta wọn lọ́fà pa ìdájọ́ mi lu. kábíyèsí o kábíyèsí o. ó yá ó yá ó yá ó yá ẹ̀ lọ kó wọn ó ah. oh, yá ẹ kó gbogbo wọn. kí ni ìlú wa ẹ wá ń dà ìbáyìí. kábíyèsí o kádé ọpẹ́ lórí rẹ ó kẹkẹ kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ orí rẹ ó kẹkẹ ẹ tẹlẹ ìpẹ o. o ò ní tẹ́jú rẹ mọ́lẹ̀. ẹ̀yin mo wá rí o. ṣé àwọn o. olórí ọ̀tún. mo fẹ́ kẹ́yìn náà máa bá ń fetí. etí ọba ńlé etí ọba lóko èèyàn ló jẹ́ bẹ́ẹ̀. èmi náà rìn láàrin ìlú kábíyèsí àwọn èèyàn ń sọ̀rọ̀ wọ́n ń pariwo ní tòótọ́ àgbàtọ́ bá sì jàjẹ́ ìwẹ̀yìn oní òrùgbẹ́ ìdélé màmá sá ń sì láá máa kíkanjú lógun àwọn tí ń pariwo wọ̀nyí kábíyèsí ẹ jẹ́ á wá nǹkan kan ká dín lẹ́nu owó ní jẹ́bẹ́ o torí wípé ipò olórí bùjẹ́bùdànù òun náà ní jẹ́ kéèyàn ọ̀pẹ́ ń bẹ́ o ọjẹ́ tí mo wá bá ń sọ kábíyèsí. kábíyèsí hmm? èmi náà ti fẹ́ sọ̀rọ̀ yẹn fún yín mo ṣe àkíyèsí pé ọ̀rọ̀ ti pọ̀ jù ní àárín ìlú gbogbo ènìyàn wọn ń sọ nípa àwọn ìjòyè tí a pa ó mọ̀ yìí pé nǹkan tí ọ̀tún sẹ̀sọ yìí bí a bá gbé owó díẹ̀ lé wọn lọ́wọ́ ọ̀pọ̀ wọn á fi ṣe nǹkan tó dáa á sì fi pa ẹnu wọn mọ́. ọ̀dà ọ̀rọ̀ ọlọ́gbọ́n bákan náà ni tààrà bí níyàtọ̀ ọlọ́mọye àwọn wèrè ìsìnkú ìkòròwò òun tá a bá nìjọ wò ń kọ́ kíkún ní egun kàbí. ìtí mo gbé sódò ẹ̀ lánàá ń ó wà ń yàrá. sọ́wọ́ ìkan. ọdún. kábíyèsí. kẹ́ẹ̀pin ah. kẹ́ẹ̀pin kiri. Ah. tó bá ti tì á lọ́wọ́ ní ìsìn wọ́n panu mọ́. kábíyèsí owó mi bẹ́ẹ̀ ṣe gbé fún mi lálẹ́ àná náà ni. Ah. kábíyèsí. ẹ lọ pín eléyìí o eh, ẹ wá pín ilé eh, ẹ jẹ́ ń gbọ́. ọ̀dà. ẹ aṣáwọn tó bá tọ́ o. kábíyèsí ogun ti ṣẹ́ ńgbà tí ò ti yẹ lọ́wọ́ eku báyìí kò lè yẹ lọ́wọ́ ẹ̀bìtì n ó pin dé gbogbo ibi tó yẹ ń pin dé àwọn oníwèé ìròyìn ọgbà ń bẹ àwọn oníléeṣẹ́ rédíò wọn gbà ń bẹ ẹ̀yin ló gbúrò mi ẹ̀yin náà rí tí ó ní ìsinyìí hmm. ọ̀dà ká ẹ dáadáa o. Ah, ah. olófòfó ń sẹ́ tó ní ọjẹ́ eré kábíyèsí wọn máa padà ní. ojú bá ah, bí ọba ti yẹ lọ́wọ́ eku kò lè yẹ lọ́wọ́ ẹ̀bìtì kábíyèsí eh, à ń pé gbọ́n ni àìpé gàn hmm. kábíyèsí hmm? mo máa ṣe àkíyèsí bí arákùnrin ṣe wà mi ì sì fẹ́ kí a fi ọ̀rọ̀ náà ká fi wọlẹ̀ ẹ mọ̀ yìí pé ọ̀tún ti mọ gbogbo àṣírí yín eh. ó ń bá yín wọlé ó ń bá yín wọ̀de pẹ̀lú owó gan tí a ṣẹ̀gbẹ́ fún yìí wàhálà gan lè bá wa lórí owó tá a gbé lé lọ́wọ́ àwọn ará ìlú tiẹ̀ lè gbé owó tó ju eléyìí tá a gbé fún yìí kán gbé lọ fún un kó sì gba tiwọn ẹ kábíyèsí mo kàn ń da alábàá ni o bá ní kẹ́ wá nǹkan kan ṣe sí ní kíákíá sì ni torí bá a bá filẹ̀ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó bù wá lọ́wọ́. ọ̀dà rọ lọ́sọ̀ọ́ wọn máa ronú sí ní tá a máa ṣe sí wọn ò tí ì rí láìfi rẹ o ṣùgbọ́n wọn máa ronú sí sá wọn ò kọ́ ọ̀rọ̀ dandan nu ṣùgbọ́n ní tá a máa ṣe sí àmọ́ mọ́. mo ti ń lọ. ìyá ayámẹsí. sá. ẹ má pẹ́ o torí láago mẹ́rin mo nípàdé láàfin n ó sì dúró títí tó a fi dé. ó dà sọ èmi náà ní pẹ́. àwọn máa ń kálẹ̀kùn. ẹ jẹ́ ẹ lọ wò. ẹ lọ wò wọn. ẹ káàsán ẹ kíjọ oníṣẹ́ ọba ni. bàbá ah, ah. olóyè ẹ káre o kẹgbẹ o yọ da fún yín kára o ẹ kú ọjọ́ mẹ́ta àwa wọn ni ẹ ti ń lọ nìyẹn. ẹ ọ̀dà má bí mo ti wí fún ọ ó dà madam ó dà ẹ ṣe. ẹ jókòó. ẹ kì í jókòó. èyí ṣe. kábíyèsí ló ní ká sáré jíṣẹ́ kan fún yín ọba ní kí ẹ máa bá wa bọ̀ nísinsìnyí. kí máa bá yín bọ̀ nísinsìnyí. bẹ́ẹ̀ni. kà bàbá Jagunmólú. ẹ jókòó náà. <laughs> iṣẹ́ ọ̀rọ̀ jókòó ẹja dúró báyìí. olóyè. màá o. ẹ kárí ọyẹ já máa lọ ọ ti yá ẹ n so. bàbá olóyè. yóò dáa fún yín. Jagunmólú. bàbá olóyè kò sí nǹkan kan. ẹ torí pé kàyéfì náà lọ yà ń lẹ́nu kábíyèsí pè mí pàjáwìrì bíi eléyìí náà ni. ó kọ̀ wá bẹ́ẹ̀ ni ẹ ṣe àjọ àdó. ẹ pé tí o bá sí nǹkan kábíyèsí ò lè sọ pé kẹ wá. o ti kú kí tiẹ̀ ní ọ̀pá làgbà tá à ní bá po olórí ẹ̀ ń bẹ́. ẹ wá o ọ̀nà abúlá dorí kọ́ yìí. kí ni. ọ̀nà àti fọ̀nà fẹ́ lẹ̀sẹ̀ yín. ọ̀nà abúlá ń bá yín sọ. ìrara o. ẹ fọkàn balẹ̀ a máa tó débi tá à ń lọ. ẹ máa ẹ bo ọjà sí sùúrù ah, ẹ ẹ gba ọ oh, ọ ah. <laughs> ẹlẹ́lẹ́yà ìwọ tú ẹ. ṣé kìí ṣe pé orí ọkà lè fi hàn ọmú yìí tó yẹ pé kí ni ọba ẹ̀rọ bodò ó jẹ́ ọtẹ́ pé ó ní agbára tẹ́ pé ó ní agídí tó yẹ pé ó ní àwọn èèyàn tó yẹ pé wọ́n lè máa bá a jà ǹjẹ́ kò ní fa wàhálà bá ìlú. wàhálà mo rò kó máa fa wàhálà kankan bá ìlú. torí a ti ṣe ìpàdé wa a sì ti ṣe nìyẹn. gbogbo wàhálà tó ti wà ńlẹ̀ a fẹ́ ṣe bó ti tọ́ àti bó ti yẹ lójú tiwa. ṣé rògbòdìyàn èyí tí ó wà nílẹ̀ báyìí ṣé àwọn ọmọ iléèwé kì í ṣe iléèwé wa nìkan àwa àti àwọn iléèwé tí ó wà nísàlẹ̀ odò gbogbo iléèwé tí ó wà ní agbègbè pápátá àjọ máa lówó àtijọ́ máa fà á ni. ẹ jọ sà a gbọ́ wípé ọba fún àwọn kan lówó kí lẹ rí sí eléyìí. kò sí iye kankan tó lọ́ba lè fi tàn wá jẹ bóun kó pín wọ́n wọ́n mílíọ̀nù náírà fún gbogbo wa a ò fẹ́. ọ̀gbẹ́ni Dayọ̀ ǹjẹ́ ìmọ̀ yín pé rògbòn tí a fẹ́ fà á ǹjẹ́ ò pé ikú ń bẹ́ẹ̀lẹ̀ òun oríṣiríṣi kan òun bẹ́ẹ̀lẹ̀ ọ̀nà la fẹ́ gbé gbà. ẹ jẹ́ n sọ ọ̀kan fún yín tí n bá kú lónìí aláwọ̀ ayọ̀ tí yóò gbé tí yóò já bó ń wọ bá kó yán ní mi dànù bó dẹ̀ wù kó tà bọ́ọ̀lù mi mi ò gbéṣẹ́ rán hmm. ẹ gbàgbé ẹ. ṣé ọba tí ó wà lórí oyè báyìí ṣé ìbọn àdá kóńdó ọkọ la fẹ́ fi yọ kúrò lórí oyè ni. àtọkọ o àtàdá o àti kùmọ̀ ni o a ò lò kankan yorùbá bò wọ́n ní ẹnu ara ẹni la fi kan méje ẹnu tá a ní òun là á fi pogolo ń gbọ́ ẹ wọ ẹ gbọ́ ẹ gbọ́. ẹ jẹ́ sá kí ni ọba yìí ṣe gan-an. nǹkan tí ọba ṣe gangan ẹ jẹ́ wá ṣàlàyé lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ tẹ́tí kẹ́gbọ́ ẹ tẹ́tí ṣe bẹ́ẹ̀ ilẹ̀ béèrè màá kúkú ṣàlàyé. èkínní ojú yín ló ṣe ń gbà tí ọba odindi ọba ìlú ó pa odindi olóyè márùn. tó bá jẹ́ yín tó bá jẹ́ yín gan lọ́mọ ọba ọmọ olóyè tó pa bó ẹ̀yin oníwèé ìròyìn kẹ́ ẹ bá lè mọ̀ pé ọba ẹrù òbodò kì í ṣọ̀tá gbogbo ẹ̀yin oníwèé ìròyìn la ṣe fún yín láàyè pé kẹ́ ẹ béèrè àwọn ìbéèrè yín pápápápápá ṣe ti gbọ́ ṣókí lọ́bẹ̀ oge o ọ̀ya. ẹ ṣeun sà kábíyèsí kádépẹ́ lórí sà ìbéèrè mi nípa ti olóyè yín balógun tí ó kú ní ẹnu àìpẹ́ yìí a gbọ́ wípé ẹ̀yin ni ẹ fi oògùn gbà tí ó fi rí bẹ́ẹ̀ ẹ jọ̀wọ́ kábíyèsí báwo ni a ṣe rí òdodo yìí sí. Si ẹyìn mò ń bọ̀ ọ̀pọ̀ nù yín gọ̀ ẹ̀yọ́ níwèé ròyìn hmm. ẹ gọ̀ bẹ́ẹ̀ bá kàwé ẹ máa ka làákàyè mọ́. èmi mò ń ṣèjọba ẹni tí mo bá sì mọ̀ kó dáná lójú mo lè fi sínú ipò. àwọn tí mo bá sì lè gbójú lé tí mo mọ̀ pé ò lè dà mí mo fẹ́ bá ṣèjọba mi kò jù bẹ́ẹ̀ lọ. kábíyèsí a gbọ́ wípé àwọn ìlú ń kérora àtọmọdé àti àgbà ara ni wọ́n kí lẹ rí sèyí. ẹyìn ǹdẹ dúró béèrè o ó yìí dúró ló ti máa dáhùn ẹ ǹjẹ́ o ti jẹun láàárọ̀ yìí. bẹ́ẹ̀ni sà. oúnjẹ ọ̀sán kọ́. bẹ́ẹ̀ni sà. o ti jẹ òun retí ìtalẹ́. bẹ́ẹ̀ni sà. ńgbà tó o bá jẹun ẹ̀mẹ́ta ojúmọ́ tó o nílò fararọ sódìgbà tó o bá jẹ mẹ́fà sẹ́ẹ̀mejìlá ọlọ́mọ ṣe ńlá lájẹsẹ́ àwa ń gbìyànjú ìlú sì ń tòrò. kára ó le bàbá ìbéèrè tí mo fẹ́ béèrè ìbéèrè kékeré ṣá ni ohun tí mo fẹ́ béèrè ni pé tabaníkàwò nínú ìlú yìí oríṣiríṣi àhesọ là ń gbọ́ káàkiri àwọn kan ń sọ níwá wọ́n ń sọ lẹ́yìn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kí ló ń pàtó gan tẹ́yìn gan tilẹ̀ fẹ́ sọ gẹ́gẹ́ bí ọba. ẹ ẹ jókòó ìwọ náà ti pè ó ní àhesọ àhesọ ni wọ́n ń wí ṣùgbọ́n òun ni má fi dáhùn béèrè yẹn ìyá mi àmàkànnì kan ní má dáwèrè ló má dáwèrè lo, má dáwèrè ló má dáwèrè lo, má dáwèrè ló má dáwèrè lóhùn ọ̀rọ̀ àsínwìn ò tó tẹ̀lé má dáwèrè lóhùn kò jù bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ wèrè ni wọ́n sọ wọ́n fẹ́ gbàjọba ìjẹ́ ni alálẹ̀ yóò ní fún wọn ṣe. kábíyèsí ẹ ṣe fún ìdáhùn tẹ́ ń fún wa látàárọ̀ kábíyèsí mo fẹ́ béèrè báyìí ọdún márùn-ún ló yẹ kẹ́ lò tẹ́lẹ̀ ṣùgbọ́n báyìí tí àwọn ará ìlú ò bá ti yín kí wá ní èròǹgbà ọkàn yín ìgbà wo lẹ máa kúrò ní orí ìjọba. ṣe rí ìwà ló máa fàárọ̀ arúgbó aráyé abájọ tó sanra irú béèrè tó béèrè yìí ò lè jẹ́ sanra torí ẹnu nípa yìí irú ìbéèrè yìí ó ń tàyàn ló sì ni wọn ò ní wọn ò lè sì fún mi lẹ́yìn torí kì í sì béèrè ọlọ́gbọ́n ẹ̀yin ẹ̀yin oníwèrò yìí kẹ́ gbọ́ bọ́mọ eke bá mọ ọwọ́ wẹ̀ yóò bá gbà jẹun bẹ́ẹ̀ bá kọ̀ròyìn gidi èmi náà wọn ìsàbáramọ́re jẹ wọ́n mèsì yín lára kò jù bẹ́ẹ̀ lọ. balógun kábíyèsí ẹ ṣètò àti fún wọn lóúnjẹ wọn máa fún yín lóúnjẹ. kábíyèsí o. Student Union. Great! Great Student Union. Great! Ẹ̀bà militant gbogbo. Ẹ̀bà kọ̀rọ̀ sí gbàgbà. Gbàgbà. Kulukulu. Kùtẹ́gbà. Ọba ìlú Òbodò. Ọmọdé ìlú ti kàn ó. Bẹ́ẹ̀ni. You go go. Àgbà ìlú kàn ó. Bẹ́ẹ̀ni ìlú kọ́. bẹ́ẹ̀ni. obìnrin ìlú kọ́. bẹ́ẹ̀ni. wáwájú ẹ̀jẹ̀. gbogbo ọ̀dọ́ ìlú kọ́. bẹ́ẹ̀ni. lọ́sẹ̀ tó kọjá ló pa àwọn ìjòyè márùn-ún. bẹ́ẹ̀ni. lánàá ó tún pa pírẹsidẹ́ǹtì wa lérò ọkàn rẹ pé eléyìí lè disturb wa láéláé. láéláé. pọ́sibú. ti jíjà láti yọ ọ́ kúrò nípò. bẹ́ẹ̀ ni yẹ́sù yẹ́sù. ẹ máa wí pé oró lálẹ́ dá. ee oró lálẹ́ dá. oró lálẹ́ dá. ee oró lálẹ́ dá. ìwà tó pọ̀ mọ́ ẹyẹ tó jẹ́ ó dàgbà. oró lálẹ́ dá. kò yé eyín ni òròmọdìyẹ ni yín ẹ máa wò dì. sórí àlọ́. ìyá yín ló mà ṣá kò jẹ́rẹ́ yẹ fí. ẹ wá gbọ́. pé kí ni. a yẹ torí gbígbó kẹ́nìkan ó pẹja. ajá nìyẹn ajá nìyẹn kì í torí kíkà pàgbò. a yẹ torí wérewére kò bú kọ́. gbogbo oúnjẹ ìpè báyìí tí àwòdì òkè bá jẹra ní fi san. ìyá àwòdì ó dàsí gbé ọmọ Èdùmàrè ẹ wá gbọ́ ìdákúdá báyìí ní ìtàn ikú dá èdè èdè ní gbẹ̀yìn eré òṣùpá. ṣé ẹ wọ̀rọ̀ ni. ẹ wá múra ìlú alùpàmọ́kùnrin kẹ̀mẹ́sì lura ìlú. Ah! ẹ múra ìlú ẹ múra ìlú àwọn ọmọ oníwèé ìròyìn yóò ní gbọ́ pẹ̀lú kókókò sí wọ́n máa ń kọ lẹ́yìn tẹ́ gbowó tán. <laughs> lóbẹ̀ olúwo ń lórúkọ tá à ń pè é kú àyà kàtà bá ń bá mọ lórúkọ àrùn àyèmọ orúkọ kíkú ó pani àyèmọ orúkọ àrùn kánú ó gbé nídè àtàwọn olóṣèlú ni wọn ṣe ẹ wọ igbó àtàwọn ojú wọn ẹ wọ. ẹ fún àbẹ́jù dákun dákun dákun dákun dákun dákun dákun dákun dákun dákun olórí olórí sakawe dákun dákun dákun yí dákun dákun dákun. ọba ẹ̀rọ kodò káàbọ̀ sí ibodè ọ̀run láti ìsàlù ayé ọ̀rọ̀ òkìkí agbára ìgbajúgbajà àti ọlá tọkọ́bọ̀nù ayé dà. oníbodè lóòótọ́ ọ̀rọ̀ pọ̀ nú ayé òkìkí àti àlùmọ́nì ńláńlá ṣùgbọ́n wọ́n gbìyànjú ọrọ̀ ayé ò ṣeé kó wá sí bodè ọ̀run. Hmm, ọba èrò bodò bíbélì wípé nígbà tí a ń bọ̀ sínú ayé àmú nǹkan wá sínú ayé òhò ni ìwọ wá sínú ayé òhun ni wọn yóò sì padà lọ nítorí pé erùpẹ̀ yóò padà lọ sílùú erùpẹ̀ ẹ̀mí ò sì tọ́ ọlọ́run lọ. ibi báyìí ni olúwa ti dúró nítorí pé ọjọ́ ń bọ̀ lolúwa wí tí gbàgbọ́ dẹkùn kedere ó sì bẹ́ wò ọjọ́ tákùkù kọ lẹ́yìn ọmọkùnrin ọjọ́ tákọ̀ ní sẹ́gbẹ́ mọ́ tí ẹnu ò ní lè sọ̀rọ̀ mọ́ ọjọ́ náà ló dé ìlú o. yàrá gan-an lójú ọlọ́mọ òtò ọbẹ̀ ẹ̀rù òbodò ọbẹ̀ ẹ̀rù òbodò ibi bá ní gbogbo èyí tẹ́ lérò pé lẹ́jẹ̀ nǹkan ẹ lágbára ẹ lówó ẹ lókìkí nínú ayé ibi bá lọ́lọ́run tí ń dúró dè yín láti ṣe ìdájọ́ yín gbogbo yín pátápátá lọ́lọ́run yóò dá lẹ́jọ́ bí a ti kọ̀wé rẹ̀ wípé ó rí àwọn ẹ̀bùbú là ó dà sí ọ̀run àpáàdì àti orílẹ̀-èdè gbogbo tó gbàgbé ọlọ́run ẹrú ọmọdò nígbà tó wà nínú ayé ó sáyé bó ti wọ̀ ọ́ ọkọ etí kú sí ìwé mímọ́ nítorí eléyìí ìwọ ṣẹ̀ sí ọlọ́run ó sì gba jésù lólúwa tó lùgbàlà rẹ̀ nítorí náà kúrò lọ́dọ̀ mi ìwé oníṣẹ́ ṣẹ̀. ẹ dákun ẹ jọ̀ọ́ ẹ dákun ẹ jọ̀ọ́ yé ẹ dákun ẹ ẹ dákun ẹ dákun ẹ ẹ dákun ẹ ẹ dákun ẹ ẹ dákun ẹ ẹ dákun. ẹsùn ẹ wúrúfẹ́ àǹfààní tí a fi fún ọba yìí ẹrù òbodò àfúnni àǹfààní láti yan ikú tàbí ìyè ṣùgbọ́n òun ti kára rẹ̀ ó yan ikú ó sì pa ìyè sí ẹ̀gbẹ́ kan irúfẹ́ ẹni bẹ́ẹ̀ sì ń bẹ̀rù pé kí òun má dùn mọ́ síbẹ̀ ó sì ń bẹ̀rù àti kú láì mọ̀ pé ó ti yan ikú láàyò. ẹ má jẹ́ ǹtàn yìí ọlọ́run tí mò ń sìn tí mo sì ń sọ fún yín nípa ẹ̀ yìí àgbà ìjàkadì ni kó tó dání a máa ṣe ìkìlọ̀ títí di ìsinsìnyí ọlọ́run sì ń ṣe ìkìlọ̀ fún gbogbo ènìyàn pátápátá iye àwọn tó bá gbọ́ nìkan ló lè bọ́ lọ́wọ́ rẹ̀. Richard ma kí ni kí n ṣe. bíbélì wípé ẹnikẹ́ni tó bá bu ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere àmọ́ bí ènìyàn bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ rẹ̀ aláàánú ni ọlọ́run olódodo sì ní pẹ̀lú á dáríjì wá ohun tí ẹ nílò láti ṣe òun ni pé kí ẹ jọ̀wọ́ ìgbé ayé yín pátápátá fún Jésù Kristi bí ẹ wọ́n bá sì jọ̀wọ́ ayé yín fún Jésù Kristi a kàn wípé kí ẹ gbàgbé gbogbo ìwà ẹ̀ṣẹ̀ yín kí ẹ kọ̀ wọ́n sílẹ̀ kí ẹ ṣetán láti gbé ìgbé ayé ọ̀tun mìíràn torúfẹ́ ìgbé ayé tẹ́ ń gbé ní ìsinsìnyí ohun ìnira ló jẹ́ sí ọ̀dọ̀ Ọlọ́run bí ẹ bá sì ṣetán láti ṣe èyí á gbàdúrà pẹ̀lú yín ó dá mi lójú pé inú ọlọ́run pẹ̀lú àdùn ní ọ̀run bẹ́ẹ̀ ni gan pẹ̀lú bá lè wá sí ọ̀dọ̀ rẹ̀. níbi tí mo wà ní ìsìn Richard kò sí ohun kan tó dá mi dúró. Ah. tí o bá jẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ ká gbàdúrà rẹ̀ ẹ kúnlẹ̀. kẹ́wí tẹ̀lé mi jésù. jésù mo wá sí ọ̀dọ̀ rẹ ní òní. mo wá sí ọ̀dọ̀ rẹ. àti èmi àti ẹrù ẹ̀ṣẹ̀ mi. àti èmi àti ẹrù ẹ̀ṣẹ̀ mi. gbà mí ní òní yìí. gbà mí ní òní yìí. dárí àìṣedédé mi jì mí. kí o sì dárí àìṣedédé mi jì mí. jésù ẹsẹ̀ mo wá ní kí n rìn wá sí junction pé màá pàdé ẹ. ó ṣe jọ. Ah, ah. báwo ni adẹ́kùn ti. má bínú ọ́fíìsà mo fi ń bọ̀ yìí o. kí ló tún ṣẹlẹ̀. ọ̀rọ̀ Richard ni ó ti fẹ́ fa hypertension sí mi lára ara mi ò balẹ̀ látàná. àná tó lé Richard mo mọ̀ọ́mọ̀ mu lọ sílé mi ni ó wá ṣe ìbá mi sọ̀rọ̀ gidi wò láti àná yẹn ilé ayé mo wá rò pé gbogbo ìranù tá a ti ń ṣe pé òfo ló já sí ilé ayé ilé asán nísìnyí o mo ti jẹ́ ti jésù mo ti fi ìgbé ayé mi fún jésù. ṣé Richard wá kó wèrè ràn ẹ́ ni. Ah. ṣó wá rò pé ọ̀rọ̀ wèrè ni Richard ń sọ lẹ́nu ó sọ̀rọ̀ kan lánàá yẹn ó ní èrè kí ló jẹ́ fún èèyàn láti jogún gbogbo nǹkan tá a jogún ìka wá sọ ẹ̀mí wa nù mo àtàná yẹn mi lè sùn mọ́jú gan. mo mà ríre láyé mi o. ọlọ́run gbà mí ó mọ̀ pé ayé a máa jẹ ayé yìí ní ká tó jẹ ọ̀run. kò sí ayé mọ́nú ayé láti àná yẹn ilé ayé ti sùn mí. o lẹ. Mm-hmm. Mm. wọlé wọlé wọlé wọlé wọlé ah, ọmọ ọmọ lẹ́gbẹ̀ẹ́ ikú èmi nìyẹn ikú ló máa pa. ìran máa pọ̀ má ṣe pé o ìran pọ̀ ṣá láyé àti àná yẹn ilé ayé ti sùn mí ọ̀rẹ́ mi Richard kò lè ṣoríire láyé. Ah, mo ní kó má ṣe pè mọ́ èpè ti mọ èmi kọ́ mo ṣẹ̀ mọ́ ṣẹ́ fún. mo ní kó má ṣe pè mọ́ sórí ọ̀rọ̀ gidi ni Richard ń bá wa sọ sórí ìwọ náà nǹkan tí mo kàn fẹ́ kó o gbà báyìí pé kó o gba Jésù ní Olúwa àti olùgbàlà yìí torí èmi ti gba Jésù látàná yẹn o gbogbo ìyókù ayé mi. ọ̀rẹ́ mi fìyẹn lẹ̀ jọ́ ní ká máa pààrọ̀ lọ ká máa kébù bọ̀. ìwọ àti ta ni mi ì sí fún yẹn mọ́ ọdún òun sọ̀rọ̀ kan lánàá o ó ní wèrè ni ọ̀rọ̀ àgbélébù létí àwọn tó ń ṣègbè ó ní ṣùgbọ́n àwa tí a gbàlà agbára ọlọ́run ni ní yòókù ayé mi jésù máa fi sí. ó ń pariwo gba jésù gba jésù kí ni gbogbo ìdọ̀tí tó ń sọ lẹ́nu. mo kàn ń rọ ẹni pé kó o gba jésù sínú ayé ẹ ṣebí èmi náà mo gbé ẹ wọṣẹ́ yìí ó dẹ̀ ń ṣagídí. ọ̀rẹ́ mi dúró ná ó ń sọ pé o gba jésù pé ká gba jésù àwọn agbo tìrọ̀tìrọ̀ tán ti mọ̀ wá ń kọ́ <laughs> àwọn agbo òbẹ́sẹ̀rẹ̀ agbo sàn ní. agbo òṣìwọ́ mi ì sí fún agbo mi ì sí fún ìranù mọ́. ayé mi. òṣì ni gbogbo eléyìí. What? lẹ́yìn ikú ìdájọ́ ni ẹnubodè ní ẹwà yìí èyí ni ìbẹ̀rẹ̀ ìrìn àjò sí ayérayé. ọmọ ènìyàn mo kí ọ kú oríire nítorí pé òòrè ikú jẹ ní ìṣẹ́jú tó gbẹ̀yìn a ti kọ́ wípé alábùkún fún ni àwọn òkú tó kú nínú Kristi nítorí wọn ò sinmi nínú làálàá wọn. báyìí a ti bú aṣọ ẹ̀ṣẹ̀ kúrò lọ́rùn rẹ a sì wọ̀ ọ́ láṣọ òdodo. ilé dídán ilé ológo ní ìjọba ọ̀run ó yẹ kí ká máa lọ. ọ̀rẹ́ mi dúró dèmí ẹjọ́ lọ ni ẹ fún mi láṣọ tèmi náà ẹ fún mi láṣọ funfun áńgẹ́lì gbé mi ẹjọ́ lọ ni ọ̀rẹ́ mi <laughs> ẹjọ́. <laughs> ìwọ ni mo wá mú. Eh, mi ò mọ eré o. ìwọlé.